رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على عبدك ونبيك ورسولك محمد وعلى آله وصحبه وسلم أدعكم الله Assalamu alaykum ìkẹ́ àti gẹ̀ fún ọ̀nàlúwà Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam. ولا fún ọlọ́run bá rẹ̀ kí ọlá tó tún ní kí orí ọdún yìí kí ó bá wà láyé. Tó pé ẹni tí kò pamọ́ fún gbogbo wa, ìpẹ́rọ̀ wọn bá orí ńlá kan ní nínú àwọn orí ọlọ́run tó fáwọn ènìyàn látàrí ọ̀pọ̀lọpọ̀ orí àti àǹfààní tí ọlọ́wọ̀n bá lè kẹ́ ọlá pé síbẹ̀ tọ́lọ́mọ́ wọ́n ní kí lọ́mọ̀gọ́rùn kó báyà láyé ó tún wá báyà láyé ní mùsùlùmí ó tún wá báyà láyé ní mùsùlùmí tí dáadáa wà lára rẹ̀ orí ìkànnì tí àwọn ẹni àná máa ń dúpẹ́ lórí wọ́n láwọn ẹni àná alábìtì alhafiz ibn Rajab al-Hanbali ṣe ṣàlàyé fún ọ̀nà tíra àwọn àlàpà ìfún ma'arif wọ́n láwọn sálàf wọn a máa ṣàdúrà fún odidi oṣù mẹ́fà kí wọ́n mọ̀ bọ́ ọ̀nà tó dé bí kọ́lá mi dégó bá wọn dáadáa wa dáadáa ó tún tọ́gbọ́n fi pé tó ṣàdúrà kọ́lọ̀ ń gba táwọn ṣe ń lọ eléyìí kọ́ tí ó jẹ ká mọ̀ wípé òun ńlá lóṣù yìí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala òkun tí oṣù yìí kó dé lórí àtàlùbáríkà kọ́lọ̀ kí ó jẹ́ kí èmi àti yín láǹfààní àti كما لا يخفى على شريف علمكم ولكم سوى القرآن رابع الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن ألم يهليش رمضان ونرسل أسوأ القرآن وكريم Kùránù wo hudan linnas Kùránù ta ṣe ní ìmọ̀nà fáwọn ènìyàn kì í ṣe mọ̀nà nìkan láṣẹ Kùránù fáwọn ènìyàn o wabayyinatun minal huda wal furqan àti pé Kùránù kalẹ̀ kò lè jẹ́ àlàyé fẹ́ni bá sọnù tí ò mọ̀ kí ni òdodo àti ti ń jábọ́ kùránì tá a wá sọ yìí inú oṣù yìí ìlọ́wọ́ ọba àlẹ́kẹ́ wa lọ́sọ kùránì yìí fún àdúgbò yìí ó yẹ kó nú ọ̀gá iṣẹ́ tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam máa ń sábà ń ṣe nínú oṣù ńláńlá yìí ó ní iṣẹ́ ìjókòó ti kùránì kì í ṣe kíkà lásán gẹ́gẹ́ bí tọ́pọ̀lọpọ̀ lè lérò wípé ó nìkan la nábì a máa ṣe nábì a máa jòkó ti Qur'an láti kọ́ Qur'an ìbẹ̀lẹ̀ Bukhari àti Muslim tí ó hadith afọwọ́ abdullahi ma'adas radiyallahu ta'ala anhuma qala abdullah كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس fáwọn abúláwọn abbas wọn ló di ṣe ọlọ́run báwa ṣe rí bẹ́ẹ̀ fámìlì ni wọ́n jẹ́ sàǹdàbí bàbá wọn abbas ẹ̀gbọ́n ni fún bàbá bàbá ìnàbí wọ́n mọ̀ wọ́n dáadáa wọ́n ní á ẹni tó lawọ́ ju gbogbo ọ̀dọ́ èèyàn tó ní mọ̀ kíyàn máyà ní nǹkan kó sì máa bàmí jẹ lórí ẹ̀ ìyẹn lè ó fẹ́ fẹ́ lè gbìyànjú lẹ́mìí bá ànábì ṣe jẹ́ lágbára kan nígbà tí ó gbà sílámù nítorí ìgbà sílámù nígbà nínábi sẹ́yìn ẹ̀ nìkan ẹ̀fún mi nígbà ẹgbà ìbọn nígbà ẹgbà ó wá yà á lẹ́nu pé à ṣé yẹn sì mélòó ó wá lọ bá àwọn fámìlì rẹ̀ pé ayé wà nọ́ọ̀sì ẹ̀yìn ìyàwó ẹ̀gà fún Muhammad ẹ̀là bẹ́ẹ̀là tẹ̀lé o fa inna Muhammadan yu'ti àkọ́rẹ́ mẹ́lẹ̀ yẹ èmi tí yìí máa yìí máa ń búyà ní nǹkan lẹ́ni tí ò tiẹ̀ bẹ̀rù kówó tí ń lọ lọ́wọ́ mẹ́ta ṣiṣẹ́ ànábì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ajíwájú nọ́ọ̀sì sẹ́ni tí ó tán lẹ́ka ànábì. abdullahi abbas wọn ni ọ̀gáàna ajíwájú máa yẹ kó wọn fẹ́ràn ọwọ́ ṣùgbọ́n àsìkò tí ànábì yìí máa ń tọ́rẹ́ jù káà máa ń sáyẹ̀nsì gbá eléyìí wá ó wà mọ́ òní ìgbà tó so rọmọdọ́nù bá dé ìrìnà àti ìjìbìrìlù tó ní ní oṣù rọmọdọ́nù ìní jìbìrìlù máa wá ń bà nábi gabẹ́lò nù ó ní fáyọ̀ bá rí sọ̀rọ̀ kòránì wọn àtànábì àmà wájọ ké kòránì kò ní fàyà ti lù má àwọn kòránì kó wọn àtànábì mọ wájọ sí ti rárá kòránì fáyọ̀ bá rí sọ̀rọ̀ kòránì àti kọ́nà tó gbé abáni fáàlà yẹ̀dúlù alẹ́ mọ̀ṣàrọ́kà táwọn kan jọ ń sìn kan lájọṣe ni ó wá ní dárọ́sà wọ́n jọ ń kéwú nípa Qur'an wọ́n jọ ń kọ́ra wọn ní Qur'an báyìí náà gbèsè máa ń ṣe nù sallallahu alayhi wa sallam nínú oṣù rọ̀mọ́dọ́rọ̀ orí jẹ́ pé àwọn sáràfù oríṣiríṣi ìṣesí ni wọ́n fi máa ń súnmọ́ náà ọba àdékè ọlẹ́nu Ramadan ní mí bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Ramadan ó tó dé ní unidax tí máa ń kọ́ ìyẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́ tí Ramadan bá wá dé ní ó sì ti ilẹ̀kùn lé kékeré máa lọ sí lékè ó ẹ̀fìmí àti ọlọ́run lè ká máa sin àwa kí n máa sin lọ ìgbẹ́ náà wọn sára àti máa ṣe rẹ́ tí ìgbẹ́ náà wá wọn a tún máa fi Ramadan ṣàyè

liyadabbaru ayati wọ́n ní asọ́kù wá nìkan nìkan èèyàn lè ronú nípa tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mẹ́yẹ lómi ní ọlọ́tọ́ ti kàákàá kò gbọ́ nǹkan kan ní lọ́wọ́ àbàlẹ̀kẹ́ ọlá sọ kòránì yẹn mẹ́sẹ̀jì ni lẹ́tà ọlọ́run tọ́ba wá pè nǹkan ní mẹ́sẹ̀jì wọ́n fẹ́ ká kà ká sì dá ìjẹ́sì fi ń bẹ́ẹ̀ nìkan kalẹ̀ fún ṣiṣẹ́ náà tíyẹn wá lè ṣe tíyẹn tó wá lè fi gbọ́ òní káwọn ẹni tó jẹ́ pé òun dandan fúnra rẹ̀ tá a bá pàdé ẹ̀ láyé kùránì nìkan la pàdé ó bá yàgbẹ́ ní ó yàgbẹ́ bí kùránì sí ní ó yàgbẹ́ rẹ̀ bí ó bá mú mi kò ní mú mi lẹ́yìn tí ó tako ìlànà kùránì yàrá Aisha radiyallahu ta'ala anha wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé bóòlù ànábì tiẹ̀ sí máa ń wà òun àti ìbínú nábì kì í sábà rẹ́rìn ń ṣọ́rẹ́ o tó pé olùmọ̀ làwọn náà wọ́n fún tọ̀hún tó bẹ̀rẹ̀ yìí bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tó ojúṣe ọlọ́run tó bẹ̀rẹ̀ nípa ìwà lòun káàdà hólùkò hólùkò àná ní pé kòránì tẹ́ ẹ̀ máa ń kà wọn ànábì lẹ́ ń kà ní bí ìpè gbogbo tí ń bẹ ń bẹ láwọn àwà dáadáa òun là nábì ń ṣe gbogbo tí ń bẹ ń bẹ nínú má ṣe tí ń dáhùn àbúrò ànábì ń ṣe kàkà nínú rẹ̀ ṣé kò wá tọ́ ṣé kò yẹ ká mọ anábì yìí láti mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wa àmà anábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ wa sì máa díẹ̀ nípa anábì pé ó fẹ́yàwó méjìlá lẹ́nẹ́kẹ́lẹ́ mọ́ pàdánù alẹ́ bùkátà sí ká mọ̀ nípa anábì sallallahu alayhi wa sallam tọ́nu dáa ti kọ́nù ìmọ̀ nípa bíyàn bá ṣe kàtà nípa àwọn ẹni àná sí ni ó ṣe lè mọtivétì kéèyàn náà ṣe bí wọn sí tíni àti láti wá kà ní ọ̀rọ̀ lọ wọn lọ sọ wípé làkàdìkàrà lakum fi rasulillahi uswatun hasana dájúdájú ìgbẹ̀fún yín lára òjíṣẹ́ ọlọ́run ti jẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwòkọ́ṣe dáadáa لمن كان يرجو الله واليوم الآخر fún gbogbo ẹni tí bá ń ní èròkà kó ń fẹ́ pàdé ọlọ́run dáadáa fún gbogbo ẹni tí bá ń ní tẹ̀mọ́ kó ń fẹ́ dálìkì hàmà dáadáa anábì ni kó fi ṣàwòkọ́sì wàdákàrọ̀ lọ́hà kàfíọ́rọ́ kí ṣe ìrántí ọlọ́run ní ìrántí lọ́pọ̀lọpọ̀ lákòókò wo la fẹ́ mẹ́ni tá a kó fẹ́ kọ́sì ẹni tá bóò la ṣe fẹ́ ṣe kọ́ sí ẹni káàmà bóò gan ló ṣe wáyé bóò la ṣe fẹ́ fàmìláfì kọ́ sí nípa ìgbésí ayé wa nígbà kára ní ọmọ ìgbésí ayé àtúnṣẹlá bóò làwọn ọkọ inú wa ṣe fẹ́ fàmìláfì kọ́ sí nígbà káàmà ń jọkọ lórí àwọn obìnrin wa káàmà bóò làgbàgbé náà ṣe jọkọ lórí àwọn ìyàwó tiẹ̀ bóò ni bàbá fi fẹ́ jẹ́ bàbá gidi tí ó fàmìláfì solùkọ́sẹ̀ ìjẹ́ bàbá rẹ̀ nígbà tó ń tọ́ wọn ò tiẹ̀ máa bò ó lànà bí ìṣèjẹ́ bàbá bó lọmọdé inú wa ṣe fẹ́ fẹ́ẹ̀mì bí ìṣe olùkọ́ṣe nígbà tí ò tiẹ̀ nínú bò ó lànà bí ìṣèjẹ́ ọmọdé tiẹ̀ náà so nínú kíyàn fi lè rà nàbí òkọ́ṣe ni kíyàn máa bò ó ṣàyè àwọn sára àwọn ẹni ṣáájú wọ́n sì gbọ́ dáadáa ibùsọ̀ àti náà wà fún àgbẹ̀ ìsinmi tí wọ́n kọ̀tàn nípa òfìṣẹ́ ọlọ́run ọba àdékẹ́ ọlá dáadáa ọkọ̀ tí àgbà ní tabakat ọlọ́pọ̀ ìtàn ló kó sílẹ̀ wọ́n ní bàbá àwọn tó bí àwọn ní Sa'ad Muhammad ló kọ́ tiẹ̀ Muhammad ibn Sa'ad ní bàbá àtọ̀hún tó jẹ́ Sa'ad wọn a máa kọ́ àwọn nítàn òfìṣẹ́ ọlọ́run kàmá yọ àìlímù náà sọ́ọ̀rọ̀ tán ní ẹlẹ́kùnrin bá sì máa ń kọ́ pé wọn kà fati àwọn ká alifala bẹ́ẹ̀ náà sì máa ń kọ́ àwọn àníta ní ọ̀sánlá pé ìtàn nábì ni yóò fi orí fọkàn balẹ̀ láti ráyè pé Abu Hanifa rahimahullah ta'ala wọn ní ẹ̀rọ nítorí lọ́ọ̀lẹ́mẹ́ tanazzalu rahmah tí yẹn bá ti ń rántí àwọn olùwọ́ ìkẹ́ ọlọ́run ọba àlejò ẹ̀rọ sì máa wá sọ àìrí ẹ̀rí kí lè á mẹ́nu hàn án dá wọn ní Abu Hanifa ní tẹ́sán ẹ̀rí ẹ̀dá. ta ló sọlé ìfún yín na ánilẹ̀ ọ̀dàmẹ́ àbúhàyẹ báwọn àfáàsì náà sọ náà ìgbọ́n náà gbàgbá ilẹ̀ rahmatullah nígbà tí wọ́n sàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní túmọ̀ ẹ̀kọ́ pé ìjọba tí wọ́n ń dákọ̀ àwọn àfá ìkẹ́rọ̀kà máa wá sọ kalẹ̀ dàrẹ́ pí o ó ní iye nǹkan lágbàdo nígbà ti ń rántí tí a bá wá rí ibi ṣe bí wọn ẹni ọlọ́run sì ni wọn ìkí ọlọ́run wà dọ̀tí rárá ẹ dákun tó yọ ọlọ́run àfa àwòrán tó wá wọ́ tìkátì ẹ̀ la fẹ́ fi ṣe aṣáájú tá a fẹ́ kọ́ta rẹ̀ tó wá dàbí bíṣọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn náà làfa gbogbo wa ọlọ́run bá àlejò ọlá nínú iṣẹ́ tọ́wọ́ ní tó fà nábì kó wá sí láyé ọ̀yọ́ àlùmíhùn kó wá kó gbogbo ayé ń tíra wa lóhùn àti súnà mi sọ̀gá àfáàkà afẹ́fọ́ tàn lò ó nà lọ́gbà Muhammad sallallahu alayhi wa sallam èyí ló fa tàfọmọbọ́lá ní ọ̀rọ̀mọ̀dọ́ ìbọn ní iná kò sáàbùrù ó tọ́tà sílù làámà fi ń ṣe bóò la fi wá kàtà nábì ká nàbà ní bóò láti ra mẹ́wàá sọ bá nàbì ṣe báyìí kàwá ní fẹnubà kùwá ní bẹ́ẹ̀ tẹ̀síwò náà là ń ṣe ìgbàdà ìmẹ́ṣà tẹ̀síwò ọdún yìí afẹ́kọ́ ní àṣírí tó nàbàwí yá dùrúsùn wà màwá kí fún wà àìbà sírọ̀ òdíṣẹ́ ọlọ́run ìtàn òdíṣẹ́ ọlọ́run àwọn ẹ̀kọ́ wo lèyàn lè rí mú bẹ́ẹ̀ àwọn ìdádúró wo lèyàn dúró téèyàn kọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ kódà àwọn ọgbọ́n wo nìyẹn fẹ́ kọ́ níbi ìtàn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ẹ̀wà gbọ́wọ́ sáàbẹ̀ wí pípẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba àdékẹ́ ọlá tó lo ayé sixty three years láyé tọ́jọ́ kan sì wéṣì ní ọjọ́ rẹ̀ àwa fẹ́ wá fi gbogbo dàgbé lábì ṣe ní sixty three years a wà sọ ní bóyá seventeen days a ṣe láyé láyé yíyan kọ́ là ń sọ. báyìí tí ń jẹ́ èyí tó hàn jù tá a tó ní bùkátà sí jù nínú kó ṣe ayé òfin ṣe ọlọ́run òun la fẹ́ fi àsìkò yìí la fẹ́ fi ṣàlàyé kọ́lọ́wọ́n bá rẹ̀ kí ọ lálẹ́ wo irú ìfẹ́ tá a ní sóbi iṣẹ́ rẹ̀ yìí kó fi sàánú wa alimami shafi'i rahimahullah wọn yóò hibbu salihina wa nastu minhum fa arju an anala bihim. ṣàfàrà mo nífẹ̀ẹ́ àwọn ènìyàn ọlọ́run mo gbà pé èmi yìí ṣe bí wọn ipò mi àti wọn jìnnà síra wọn mọ̀tọ́lọ́wọ́ bá àlékè ọlá bá rí i wípé ní anífẹ́ òfìṣẹ́ ọlọ́run tó sì rí pé fẹ́hùn òdodo ní bẹ́lọ́kà ọlọ́run lè fi yóò sànù wa. kò sí bá nílẹ̀ sàlàyé ìtàn nàbà Muhammad sallallahu alayhi wa sallam táàmì ṣàlàyé ìtàn Mákà ewu sí gbèsè ayé tànàbí ìlú tí Mákà ò ní orí pàmbẹ bẹ́ẹ̀ náà ni Mákà náà ò dáwà tí anábìwà Muhammad ò lórí pàmbẹ láàfin lọ́pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n kọkàn nípa anábìwà Muhammad sallallahu alayhi wa sallam ìtẹsàgbà máa ń ṣe ni pé wọ́n á kọ́kọ́ describe certain sí ní maka ń bẹ káàdàbí tó dé sẹ́tíǹsì àgbètánù pé sẹ́yìn òótọ́ àsáwọn ará maka ṣe nídìí ẹ̀dẹ́ àdínábì báyìí pé àti ẹ̀rọ ti bọ́ọ̀lù bá ti rẹ̀ lò ní ìlọ tí ó sàdínábì ó súnmọ́ kámá gbà títí pẹ̀lú ẹ̀ a ní bùkátà sí àṣàlàyé ilé ìfún wa ní ṣókíṣókí maka tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí bá orúkọ méjì tí ó gbajúmọ̀ pẹ̀lú ọ̀daràn ilẹ̀ kan ní tí ìṣẹ̀lẹ̀ kan ti ń gbébẹ̀ ìlú kan ní kí bàbá ńlá ní nábìrà Muhammad sọ̀rọ̀ sálámù tó débẹ̀ ẹnìkan kan ò sí mbẹ̀ ìpìlẹ̀ mẹ́ta ó náà ní ìpìlẹ̀ anábìwá Ibrahim alayhisalaam anábìlá ńlá anábìrè anábìtọ́lọ́wọ́n bá àlekè ọlẹ́gbẹ̀gà náà wà nábì. Ibrahim alayisalaam ní gbé ilẹ̀ Iraq láti ilẹ̀ Iraq ó mú lọ sí ilẹ̀ Iraq ní Sham nílùú bíbọ̀ lẹ́gbàá Ibrahim alayisalaam láàrin Iraq ti Sham ìgbà mí ń bẹ ìgbéni jáde ní ìgbé wọn jáde kán lọ sáwọn àlómi owó ẹ̀ náà ló gbé wọn jáde wọn lọ sí ilẹ̀ Mẹ́sìlẹ̀ ní Egypt. ọlọ́run bá ẹni jọra kò sí wọ́n lè nífẹ̀ẹ́ àkáǹdì rẹ̀ tó yóò da ọ̀wọ̀ láwọn àdáwò kan àdáwò tọ́lọ́mọ bára rẹ̀ kí wọ́n láfi dánilọ́wọ́ Ibrahimu aláìsàlámù wò ń dọ́gba náà lọ́ọ̀nù pé àdáwò àìrọ́mọbí àìrọ́mọbí àdáwò ní fún gbogbo ẹ̀dá ọlọ́run ààrí ìkàpá nàbí ọlọ́run ọba kan sunkún ọlọ́run ìdí ń pamírí ààrí ìkàpá nàbí ọlọ́run ọba kan sunkún ìrìn lébérí ọlọ́run ìmọ̀ lówó àgbọ́kọ́ ànábì ọlọ́mọ ń sunkún rẹ̀ ṣùgbọ́n a rí ìgbà báwọn ànábì ọlọ́mọ ń sunkún àìlọ́ máa bí قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا فلم أكن بدعائك رب شقيا زكريا ọmọ ọmọ Ibrahim alayhi salam ní ọlọ́run ọba àlòkè ọlá gbogbo ara téèyàn fi ń dọ́kàn rẹ̀ lè ó ti ṣàdúrà ṣàdúrà ẹ̀ tí ì dábí lọ́nà yìí ọlọ́run má sọ nípa lórí ibú torí pé ń tọrọ ọmọdójúmọ́ fàhábùlì èmi ní àdóńgà wọlé ìyá ọlọ́run ní àná ìdí ọmọ mo níbi àwọlé yọrí fún ní ìwà yọrí fún ní àárín àpò ọmọ tí ó jogún mi tí ó jogún tèmi náà jogún ọ̀dọ̀ bàbá tèmi náà tọ́wọ́ bá sì fún mi ọlọ́run ní ìfẹ́ ọmọ pé sáà gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ wọ́n jọ àìlè òwúrọ̀ bẹ̀rẹ̀ ọ̀gbìn yá sẹ́yìn lọ́mọ tí ó yọnu sí mi tí èdè náà yọnu sí wọ́tọ̀ wá ti wọ́ ma àyè tí wọ́n máa ti ò tí wọ́ 20 years kò tí wọ́ 40 years ìdàfẹ́ ti wọ́ 80 years wọ́n jà káàmù náà kọ́lá ọmọ ọkọ̀ ò lè dá ọ àmọ́ ní àwọn ọmọ ti So I ọmọ yìí níbẹ̀ máa sọ̀rọ̀ ọtí àdébàtà náà ń yàgbé yìí ọ̀lẹ́mú ẹ̀kú mi dùn àwọn àyíká náà gbèsè kìí need ní dákẹ́ so alábì báyọ̀ ń bẹ nínú ọ̀pọ̀jọ́ àrọ́mọdé bọ́ ń bẹ lọ́wọ́ wọ́n sì ń ṣe ọlọ́wọ́ ìrìnàjò wá gbé wọn jáde kú nílé wọn lọ sílẹ̀ mẹ́sàn Egypt pẹ̀lú ìyàwó wọn sáárọ̀ wọn lòun lóbìnrin tó rẹwà láyé ìgbà náà ń rẹ́ nìkan tó rẹwà tó ìwọ́n àbí sàlámù nílẹ̀ Egypt ó gbìyànjú wo obìnrin káà obìnrin yìí gbọdọ̀ máa bẹ lọ́dún yẹn bí ìjọba wọ́n bá sì ṣìyàwó wọ́n sì sì sáárọ̀ àríyànsára kí ọlọ́wọ́ gbọdọ̀ máa wá bẹ lọ́dún yẹn àfi kó jẹ́ ọba àwọn ọba ní mẹ́rin nígbà wọn bẹ̀rẹ̀ báyìí. Ibrahim alayisala wọn níbi àti ìfà ìjà tá ló lọ́mọ yìí níyàwó rẹ̀ dà níyàwó nǹkan o ọ̀kùtì ọmọ ìyá wọn ni ọmọ ìyá wọn kò kì í ṣèyàwó. Lẹ́bi ní kò mìíní àti parọ́ nítorí ń gbàlérò kọ́ làwọn ń gbàlérò àwọn gbọ́ yẹ kó ní ọkùtì ọmọ ìyá àwọn gbọ́dọ̀ bá kà àti yáka ló bí àwọn òun ò gbà ní òmírò nítorí ń gbàlérò ní pọ́nmọ ìyá mi ní ọ̀sẹ̀ lẹ́ni tó ń gbé ọ̀nà ọ̀nkọ́ kò sẹ́lẹ̀ omi ti ń ṣẹ̀ṣẹ̀ láàmù gidi bí ìbò ayé màtí sára ìyọkùtì yẹn ní Islam ọba bá fi sísì ara lónìí gbogbo wàtọ́ ọba bá ń bẹ̀rù àti súnmọ́ sabu pẹ̀lú ọlọ́run ọba àlejò ọlá dídẹ́rù bàlá rẹ̀ kìí sàdúró ìyá yìí náà ní wàá sàdúrà ọlọ́run fún wa yọ ọba ikú nù wàhálà yìí ó sì bẹ́ẹ̀ bí ẹ̀bẹ̀ ta ó wà dá sáárà padà kí ẹ ẹ ẹ ẹ lọ́wọ́ mọ àgùsọ́ fún mi láyé ilé aṣọ ẹ̀ka ọ̀nà èyí obìnrin kan nígbà fún mi èṣù lálẹ́ sí mi ó wà níbi sáárà fún ọkọ rẹ̀ ó tún wá bọ́ sáárà ní hájárọ̀ ọmọ ẹrú kan náà rẹ̀ ó ti ń bẹ lágbẹ̀kẹ́ gbogbo máa mọ́ lọ bẹ́ẹ̀ ni anábì Ibrahim ṣe kò ní Egypt wọ́n padà sí Sham pẹ̀lú ìyàwó wọn àti Sárà ó tún ń bẹ lọ ó ń bẹ lọ ó ń bẹ lọ ọlọ́run bá àlékè alákàdá kí wọ́n wọ́n máa bí ìyàwó ti dàgbà kọjá ó ti ẹ̀rù kún lè mama ọkọ náà ti dàgbà ṣùgbọ́n kò tí ìdákẹ́mùná yáyà wọn nábì ọlẹ́ bani malaka yasunu mẹwàá ọ̀hìnlá ẹ má já kárùn ún lápọ́nà mo lè ṣe tẹ́lẹ̀ bí kò lè ṣe báyìí ni hájárọ̀ sí sáárọ̀ sí yọ̀ǹda hájárọ̀ fún Ibrahim kò sọmọ kì í ṣe bí ìyàwó tó ń ṣàríyà ń gbà náà lọ́nà pé èèyàn lè súnmọ́ ẹrú yà kéèyàn sọ ọ́ di ọmọ wọ́dà tí à ń pè ní àdìsítì láti ká sọ ẹrú di ẹni tí ó fi mọ̀ fún wa ṣùgbọ́n ìwé ẹrú nígbà tó bá ti wá jẹ́ kọ́kọ́ wá kún kọ́ ló padà wá díyà ṣòyáwá sọ́ọ̀dọ̀ yóò da ìyàwó Hajara fún anábìwá Ibrahim alayhisalam wọ́n súnmọ́ Hajara kíákíá ọlọ́wọ́n bá sí orí ọmọ nínú ẹ̀kọ́ náà lọ fún àwọn obìnrin náà kò túnmọ̀ kí wọ́n àkọ́kọ́ rẹ̀ ti ń bẹ fún

kádùrú kìí ṣe ewu kìí ṣe ewu kìí ṣe àìsàn lọ́wọ́ bá rẹ̀ kì ọlá ó fi sára fóun ṣe táwọn ènìyàn ni ìtumọ̀ kí gbogbo ẹni tí ń jowó òun ló lálẹ́yà burúkú lómi ìlú rẹ̀ máa jowó kánìyàn rẹ̀ dáa ṣùgbọ́n ìjẹ́mìyàn rẹ̀ fẹ́ kọjá ẹni tó lè gbà sára ni ara yẹn wá sára ò gbà á mọ́ pé ewu bímọ fọ́kọ ọmọ òbí ma ó lọ́wọ́ fẹ́ rí àwọn ádára mọ́. kódà náà àwọn ẹgbẹ́ wà táwọn fi mú rẹ̀ nítorí bá rí pa o tó bá rí ọmọ rẹ̀ àti pa o ní báyìí ni ìyá wa ajára sí sákòólé pẹ̀lú ọmọ kódà nínú àwọn nígbà tí ya ó wá kí kó ó tó máa ń sá orí gba ibi tó ń gbà rẹ kò lè mọ dáwọn lọ ìrìnàjò wọn kò ní òun ló gbé sọ́ọ́rọ́ ó bí ìyàwó hájáró àti Ismail àti Ibrahim ó gbé wọn lọ sí ilẹ̀ Maka ilẹ̀ Maka kò sẹ́ni kàtí ń bẹ́ẹ̀ báyìí ló ń kọ́ sóhóòlù òkè ní bẹ́ẹ̀ wà òbí àbáwọn ọ̀gbun tí ẹnìkan kàn sí bẹ́ẹ̀ mẹ́nu bùkọ́ ni pé nígbàtí ìyára ajára débẹ pẹ̀lú ọkọ Ibrahim àti ọmọ wa Ismail ọmọ jìlá ọmọ bíi tá a lè pè lápò kan làgbẹ́dọ̀ kọ́mẹ̀ ọmọ lọ́wọ́ àti kí omi dáná mi sí ìyára rẹ̀ wọ́n rí pé ah, ẹ fi wálẹ̀ sí ibi tí ò sẹ́mi kàkà ti ń gbé yìí káwọn nìkan lánàá wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anábìíní Ibrahim ò dáná lóhùn alayhi salam wa sallallahu alayhi wa sallam tí wọ́n wá fún wàhálà báyìí ní àwọn nìkẹ́lá wa náà kẹ́mọ́ àdọ́mọ lásán Ibrahim ò dá wa lọ wọn la pé ìyàwó náà bí ìyàwó gidi bàbá wa nígbà bá a nígbà a sọ di wàhálà ẹ sọ wá máa rẹ wá máa rẹ gbádùn tí wọn kò lọ gbádùn circumstance ló ti wá ipe wọn ti ọwọ́ bẹ̀rẹ̀ kò túmọ̀ pọ̀ rè dájú ẹ̀ náà ipe wọn ti ọwọ́ bẹ̀rẹ̀ kò túmọ̀ pọ̀ rè lọ́kọ̀ tí ó ju àwọn tí wọ́n bẹ̀ nílọ nígbà tí ìyàwó hádára ọ̀rẹ́ gbé àmọ́ Ibrahim ò dáwọn lò wọ́n sì mọ̀ pọ̀pọ̀ àwọn ànábì ọlọ́run àwa sọ ọ́ di ìmáni àwa béèrè pé aláwọ̀ àmọ́ wọn kàbí dáadáa ẹ dàpọ̀ ṣé n tẹ́ ẹ ṣe fún wa yìí tẹ́ wá ètò wá sínú ọ̀gbun tẹ́nì kankan ò sínú sọ́nà ló pa yín lásẹ̀ fàṣẹ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọ̀sìn yìí àná Ibrahim ò fèsì o ṣùgbọ́n fi orí fèsì pé bẹ́ẹ̀ ni àwọn ìmánì ìyá wa aláàjá wa èsì tí wọ́n fún un ní pé ìdá láìdọ̀ yìí ọ̀nà lápọ́nà ló ní ẹ fi wá síbi ọkàn balẹ̀ kò ní ẹ láwọn aláàrẹ ẹni ìmánì wí ìmánì ní obìnrin lè fi jẹ́ ní ẹni láìdọ̀ kìyàmá pẹ̀lú ọkọ̀ tí bá ń jẹ ní ọlọ́run kíyàn á lọ́wọ́ lórí iṣẹ́ ọlọ́run kíyàn má máa wọn nǹkan tí ò wúlò kan fi dá lọ́wọ́ àbáwọn nǹkan tí ò lè kó bá bíbẹ̀rẹ̀ kan wọ́n fi dáa dúró ìyàwó alájẹ̀rẹ̀ àjà òkè ẹwà pàdé gẹ̀rẹ́ ń gẹ́gẹ́ lẹ́fẹ́ wa bí àwọn máa lọ di bá lọ kò wò yóò jẹ́ ó mọ̀ pẹ́lú òun ló ní kí ó wá gbà wọ́n sílẹ̀ nábì ní Ibrahim alayisalaam wà lọ ọ̀kan wá dé ọ̀gùn ọ̀kan náà lè wáyà àwọn ẹjẹ́bá lọ àbẹ́kù bẹ́ẹ̀ sùn ní ní bẹ́ẹ̀ lọ wọ́n wá gun òkè náà wọ́n wá wo àwọn ọmọ àwọn sunkún ìlú tí ò sẹ́ni kankan bẹ́ẹ̀ sómi jọ̀ǹdín bẹ́lẹ́rọ̀ náà lọ kò sí nǹkan mẹ́ta lè fi dàbí bọ̀ lọ ṣùgbọ́n ìmánì Ibrahim náà sọ́lọ̀ tọ́lọ̀ ń bá ní Ibrahim paasi aleyhisalaam lásọkọ́ tí wọ́n náà lè ṣe bẹ́ẹ̀ kò lọ sínú pẹ́ka ọmọ rẹ̀ pẹ́ka nípa ọ̀sìn tẹ́ni kọ́ wá gbọ́ e sínú gbogbo máa débẹ̀ táwọn èdè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ̀ngàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ wá lọ tí wọ́n lè ní romanu tọ́lá fún àtẹ́mà hùnà kí gbogbo àwọn ìdẹ́rù tá àwọn ìdẹ́rù tá sẹ́wọ̀n ó sì pàṣẹ ẹ̀yin tó wá pàṣẹ ẹ̀ ní ọlọ́wọ́n ní kọ́lá ìní ìjà ìlúkẹ̀lẹ̀ náà sí ìmà aṣọ dàṣáájú dáadáa. ibrahim mọ lẹ́gbọ́n ní àwọn gun òkè yìí àwọn arí gbólóhùn kátà ń kà lórí ẹni sí buhari rọ́bì ìní àṣìkàtúwìn gbogbo ìyẹ́tì bí wọ́n á dín ìbáyọ̀ ìrìn ìzáàlú ayé عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة واجعل أفئدة الناس اجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون تقرأ بامي أسكنت من ذريتي ذريتي the only offspring when he was only Ismail abọ́mọdọ́mọ kan tí mo ní mo wá ká máa gbé inú yìí wọ́n rẹ̀ ní ìyàwó alágbèrè náà wá lè sọ ẹ̀dà pẹ̀ tí ó máa wá rúkú kọ́ wù gẹ́gẹ́ bí ìfàmìín ọ̀gbun káà lè gbé kí ewé ò lè mẹ́ táàmì bóyá tó bá tó máa ń rúkú kọ́ ẹ̀ máa láǹfààní àti máa ṣẹ́tù ẹ̀ láǹfààní àti máa kò sí nǹkan kan bẹ ẹ̀ńdà bẹ́ẹ̀ tí kàlí mọ̀hàrù wáyé lẹ́bàá ilé rẹ̀ ẹ̀rí ń bẹ ń bí fáwọn àfáà tó gbà wípé ilé ọlọ́run tí a ń pè ní bẹ́ẹ̀tù wáyé haram ẹ̀mọ́ta kì í ṣèbùrà ẹ̀ má nìkan lọ́kàn táwọn kan ti kọ ṣáájú rẹ̀ gbogbo ní ẹ̀ńdà bẹ́ẹ̀ tí ká àlùmọ̀hàrù níbi ilé rẹ̀ mẹ́ pé ilé tìbọ̀ ẹ̀ mú fẹ́ kọ́lé kàdé kò wá nípè bẹ́ẹ̀ Ibrahim wá sọ fọ́lọ̀ nínú àdúrà wípé ọ̀bẹ́nà àlejò kí mo sọ́ra jù àníyàn tí mo fi gbé lẹ̀ ní torí kálíbà máa sí ọ tí yẹn bá ń bímọ sí yẹn gbọdọ̀ láníyàn pé rísì tí yẹn fi ń bímọ ní kó lè bá sí náà ọlọ́pàá wo dúró de àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ tí ń jẹ́ pop wa láyé di nǹkan mi ẹlẹ́mi ò bímọ torí kó lè bá àrí òkè má ẹlẹ́mi ò bímọ torí kó lè bá sí má ní ìmọ̀lẹ́ yìí sọ fọ́lọ̀ gbọ́nà ní tó jẹ́ kí n gbé wọn síbi yẹn ló dàná lèyìn kí mo sọ̀la kàn lè bá dàgbà àtọmọ àtìyá àti tí ó tara wọn jáde kàn lè bá kẹrù wọ́n ṣàdúrà wọ́n jẹ́ àyìn afẹ́dẹ́tẹ́ afẹ́dẹ́tẹ́ mílẹ̀ náà sì dáhàwí ilẹ̀ yìí jẹ́ kí gbogbo kìnyàn máa fẹ́ wábi káwáyé sí kò wá gbà báyìí àwọn táwọn àti ìdè mẹ́ka ọkà wa ń jẹ ń sunkún wa fẹ́ dé mẹ́ka kódà kẹfì rí ìdàmú yóò disguise yóò ní òun náà jẹ́ Muhammadu kó lọ mẹ́ka mẹ́ka ń ta wá ní kìí ṣebi tí màá ń rí ibi wò kankan bẹ́ẹ̀ ẹ tún wà dúrà wò wà wò zọ́pọ̀ òun ní láti sàmàrọ̀ àti ọlọ́run gbogbo ìran èso tí màá ń so níbi tó kó tí màá ń rí ibi wò máa dín ẹrí jẹ́ àdé mẹ́kà àdé sáwọ́dé àwọn atẹ́dé sáwọ́dé wọ́n ní dáwọn máa ń jẹ lóṣù ọláwọ̀ yé jésù àná gbogbo tí bá ń jésù tí gbogbo ètè ìdánbẹ̀ láwọn nutritional information tí mo tí ìyọ́ kó mẹ́ra máa ń jẹ ẹ̀yẹ tí wọ́n ń mọ̀ mọ̀ tí wọ́n ń gbé sóbì ẹ̀ ga àjẹkù làwọn máa wá jẹ́ tiwa àdúrà nàbí ọlọ́run wà bọ̀ sóko hùn nínú ìtàmàlà àti làálù làhùn yẹn ṣùgbọ́n àwọn wọn dúpẹ́ lóòótọ́ tí wọn bá dúpẹ́ ní ilé ọlọ́run kò tún ní máa pọ̀ ní ọlọ́run báyìí tí ìlú kan bẹ lórí ilẹ̀ ayé bíi sáwọ́dí tọ́lá wọn bá tún sọ orí fún bíi tiwọn orí ayé àkọ́rí ẹ̀sìn àwọn ò tí ì máa àmì bá dúró ànábọ̀ ẹ̀bọ̀n yìí mú lórí wọn kíkọ́ tó lè dúpẹ́ ká lè rí ibi gbà mí. wọ́n yìí bẹ́ẹ̀ lọ. wọ́n lọ ìyàwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jẹun ní kájú lọ́wọ́ wọ́n mú omi tí wọ́n mú lọ́wọ́ mú oúnjẹ tán omi tán ọmọ sì mú lọ́wọ́ ó sì yẹ pọ́mọ tí ò bá mú ìyá náà rí nǹkan jẹ ìyá ò bá rí nǹkan jẹ kò sí tán wọ́n jẹ ní ara ìyá ádá nìkan láàrin òkè lọ́lá ọmọ ní ìdí omi kò gómi mu wọ́n wá káàkiri lọ káàkiri bó lọ́mọ òun sì mú mi ìjọba náà wọ́n lọ sọ ẹ̀dá dábàlà sọ́fà.

tí ó máa sáré àárín sàfà àti márùwà lẹ́ẹ̀mejì wọn ẹni kọ́kọ́ sí ní ìyára fún gbogbo lẹ́yìn tí wọ́n ṣe ọlọ́run ní ló sọ̀kalẹ̀ ọlọ́run bá ní tí ó mọ̀ sí ọ nínú àwọn ẹ̀dá rẹ̀ tí pa ẹkún rẹ̀ tí ó sọ ọ́ dẹ̀ ìwọ́ tọ́ka níbi kẹyẹ ti dúró ntọ́pọ̀lọpọ̀ ìbànújẹ́ ọwọ́ rẹ̀ ti rí ìsinmi pé sáwà ní àdúgbò tọ́lọ̀ ọlọ́run tá a fẹ́ kí ó ṣe dáadáa sí wa sáà dúró tì dídúró tọ́lọ̀ ti yàrá ha dára tó dúró tì wọ́n ìbò yìí ṣe èèyàn èèyàn kọ́ kì í ṣe èèyàn màláyíkà rẹ̀ ọlọ́run náà màláyíkà sí èèyàn láti wá tì í lọ síbi nǹkan tó mi nǹkan ó ti ṣẹ́jáde ó mi sì ṣẹ́jáde ní sẹ́mùsẹ́mù náà bẹ̀rẹ̀ sí máa wù jáde nínú lẹ́lẹ̀ ni bọ́ọ̀lù yìí sí ọ̀gáàrí kọ́ ìyàrá àádá lọ́gbọ́n fi kẹ́lẹ́ kan wọ́n fi ń dá ìdè kó má lọ sílẹ̀ẹ̀tì kọjá ibi tí wọ́n wà lọ́wọ́ nábì ní ọlọ́mọba ní kẹyàwó Hájárà tí èyí bá sọ la pé láǹfààní àti dí omi yìí lọ́wọ́ láti sílẹ̀ẹ̀dì ni tí ò bá fi tí ò bá fi kó fílẹ̀ ni Nàìjíríà ni ò bá máa múnú dẹ̀bùsẹ́ni pé ní ojú mi ńlá ńlá ti ṣẹlẹ̀ ó rèé ó kárí ayé ni mákindé tó náà fẹ́ kó ṣẹlẹ̀ náà lè bá ṣẹlẹ̀ ni báyìí ní sẹ́mùsẹ́mù sí wá omi náà ni ìyàwó hádára fi ń ṣe ìṣẹ̀lẹ̀ ayé tí ẹ̀rọ ń bẹ láwọn nǹkan tí láwọn àyè tí a rò bí bọ́lọ́wọ́ bò lè ṣe dáadáa sí wa ń tara wa ni ìmọ̀ àwọn omi lásán à ọ̀ sí ìwòsàn omi lásán ni hádára mu inú rẹ̀ sì dùn wípé òun ó mì ní wá ń bo inú ẹlẹ lọmọ òmù lẹ́yìn ààrẹ wọ́n sì bẹ́ẹ̀ lọ kan bẹ àwọn ń gbèlú kan tó súnmọ́ mẹ́kà àwọn máa da ẹja káàkiri ni wọ́n pè wọ́n ní jùlọ wọn tí wọ́n káwọn èèyàn lè ni pé wọn tí ò sómi pé náà lọ́sẹ̀ láyé nínú àwọn tí ń jẹ́ necessity sọ ẹ̀sùn mi ní mẹ́ka ilé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jìnnà àti wá sí mẹ́ka ṣùgbọ́n gbà tí wọ́n fi ṣàkíyèsí pé mímọ̀ àti ń bọ̀ ẹ́mẹ̀ àbáwá sí ọ̀dọ̀ ìyàwó Hájárà òun náà sì ní lálejì ẹnìkan ṣáájú ẹ̀ ó sì ń fún wa ní ọ̀dà ká máa gbé pẹ̀lú yín òun náà sì ní káwọn máa gbé pẹ̀lú ó lọ́pọ̀ gbà pẹ̀lú mẹ́jọ ló pé ẹ̀rọ ní ráìtì lórí obìnrin o láti orí mi ni mo ní ṣùgbọ́n ẹ lè máa gbé pẹ̀lú wa. ẹgbẹ́ àwa Ismail náà lẹ́ni tí ó máa gbé pẹ̀lú tí ó fi jẹ́ pé ọmọ rẹ̀ ó lè dá ní ó láwọn èèyàn sọ̀rọ̀ sí ìyá nìkan ò lè máa bẹ pẹ̀lú ọmọ inú ilé tọmọ ẹ láwọn àkàn ládùúgbò láwọn ọ̀rẹ́ kájọ́ ń gbé tí wọ́n jọ máa sọ̀rọ̀. àti àwọn jọ́lọ́ mọ̀ park in sílẹ̀ máa kà àwọn Ismail ibi máa ṣe rí dáadáa. nínú wọn làwọn júmùú yẹn lanubawa náà wọn lọ́míbàárà ṣe lárúbáwá o ìsìmáyé yẹn ṣe lárúbáwá o hágẹ́rẹ́ kì í ṣe lárúbáwá wọn hágẹ́rẹ́ àti ìsìmáyé nìkan ò lè máa dá sọ èdè wọn látara wípé àjọ ń báyìí ni ìsìmáyé alayhi salam ṣe kọ́ lárúbáwá a sì dáadáa dàgbà pé tí fẹ́ yàwó kò sẹ́ni tí òun ló bímọ fún wa kò pẹ́ sáà tó fẹ́yàwó Ibrahim ti wà ìrọ́yà mi ìgbéwá pé Ibrahim kọ́kọ́ wá kárí nígbà tí Ismail aleyhisselam ṣẹ̀ṣẹ̀ dàgbà díẹ̀ ìgbà ń lọ wá kọ̀wé àládọ́lá nípa pé òun rí ipò ìlú fún tá a mọ̀ náà kan wà ní wọ́n lórí àti ìgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà kò wá ná aleyhi masala débi pé ìyá kú pàtí yẹn kú Ismail sinyali ń sáyé rẹ lọ Ibrahim ti fẹ́ Ismail ti lọ tí ó ti níyàwó Ibrahim wọ ikú nfẹ́ wá fẹsítì ọmọ òun láti ilẹ̀ Syria wá sí Maka abalọ́mọ tó wà lájò láàbá tiẹ̀ rí máa lọ kí ẹlẹ́tọ̀ọ́túnmá inú súnà tọ́lọ́wọ́n ọba àríkẹ́ ọlá ní kárí mú lára a àdábì ọlọ́run méjì ni pé àánú kì lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

ogunjọ fún bàbá ọkọ ní kòmọkẹ àbá ọkọ rẹ wà bẹ ogunjọ fún ní ìròjọ ìfọkọ rẹ sùn síta àwọn ìbò ìzì o àmánèjì ni bàbá àwọn Ibrahim ti jẹ bàbá àgbà fún gbogbo mùsùlùmí àgbà irú obìnrin báyìí òwúrọ̀ ti dé gidi wọn yà obìnrin tí ń jẹ wípé àìsí déédéé ilé wọn ìta ni wọn ti máa ń lọ sílẹ̀ jẹ kì í sàgbé obìnrin gidi tí bàbá ọkọ bá wọlé onítàn fún ẹ káríkárí ẹkùn lé tí ò lè pẹnu mọ́ lórí kùdìẹ̀kudẹ yálà àìrí jọ ni yálà àìrí lò ni yálà àìrí ìgbádùn táwọn wá tó ni látàbí wà láà ọmọ yóò sì dára sí wa o láyé kẹmọ nínú àwa ni ó dà àní sọ pẹ̀lú pàtíyàwó Ismail sọ fún bàbá Ismail Ibrahim alayhi salam ránṣẹ́ lọ sí káàsì ẹ bá ti dé ẹ ní ẹ̀kọ́ wà wálé ṣùgbọ́n sọ wípé ilẹ̀kùn ńlá yìí ẹ̀jẹ̀ ìjẹ́ wọ́n fi ilẹ̀kùn mẹ́rin tó wà stronger sí lọ́dọ̀ rẹ̀ wọ́n dọ̀rọ̀ ìwò sí wọn kò má kankan jẹ́ nígbà tí Ismail dé arábìnrin yìí ó sọ fún Ismail bàbá kan náà wáyé wá báyìí báyìí báyìí ó ròyìn yẹn bàbá yìí fún Ismail ó má kí bàbá wọn ni ṣùgbọ́n wọ́n á kí n sọ fún yín pé ilẹ̀kùn lẹ́yìn nǹkan ẹ̀jẹ̀ ó lè wọ́n náà sọ ولكن شيء الحقي بأهلك وأسفت الحقي بأهلك معنى له àfààní bẹ̀lá tí ó lẹ́kọ̀ọ́ mú pé ìyáre èfi kéré màá máa lọ lé yín fi tọ̀lá kù rẹ̀. Ismail alayisala ń tó sọ fún ìyàwó rẹ̀ pé ilhakibi ahlik fakana tọ̀lá kọ̀ ni. ìgbà náà sì ń bẹ̀rù ìyáre ló gbọ́dọ̀ ilhakibi ahlik tí ò ní túmọ̀ tọ̀lá kù ìgbà tí káàdì ibùdó malik mọ̀gàgà bí rọ̀bẹ́ ìdáná bí ọmọọyà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀sàdé ànábì ni wọ́n lógun tabuk ń wò tẹ̀lé ànábì lógun wọ́n sá nábì wá ní kí oníkálukú máa wá sàlàyé bí ṣe ti mọ̀ fi wá sọ́gun nábì wá ní lẹ́sìn sí wọn nábì wá ní pé ẹ̀yin ò ní excuse nábì ní káwọn mùsùlùmí ká bọ̀ ẹ̀kọ́ tó ká má sálámà sọ̀rọ̀ ká má dá ọ̀sán lánàá. ẹ sì mọ̀ pé nínú àwọn mùsùlùmí náà ní àwọn ìyàwó wọn àwọn ìyàwó wọn lọ bèèrè pé sára náà ráyè búlẹ́tì ẹbí ní kàìmá ẹ̀yìn náà gbọ́dọ̀ sálámà sọ wọn. káàdì bùbáyì wá sọ fún ìyàwó rẹ̀ pé ilé àbí bẹ àhàlìkà máa lọ ní alábíyàn ìdálẹ́ kàtàlà àkọlù mọ́ kì í sì tọ́lá àkọlù balẹ̀ wò. sùtà àjọyọ̀ náà ní pé arábìnrin yẹn lọ. tó ti sáà lọ́gbàá yẹn mo tún wáyé kẹ́yìn. wá bẹ Ismail alayhi salam wọn tó bá lé kò sí fóònù tó wù pé ọtún báyà rẹ́pìn kò tó lé bóò ní ọ̀rọ̀ kò ní kọ́ wa àdàdà lọ́wọ́ àwọn bóò wá ní ìgbésẹ̀ yàrá là ń gbádùn bàbá kọ́ ẹ̀ ṣe àyẹ̀wò gbogbo tí ó nínú ìbí ò ṣe gbádùn tó ó pìrìsẹ́ǹtì ilé fún bàbá pé àwọn gbádùn kan Ibrahim wá lọ sí ọmọ àpótí dé pé báyìí báyìí bèrè rẹ̀ o sọ fún mi pé ẹkún ilé rẹ̀ ń kó má kò fi ilẹ̀ bẹ́ẹ̀. Ibrahim Ismail alayhi salam dé ìyàwó yìí rojọ́ mi pé ah, bàbá kan máa wáyé wá báyìí báyìí báyìí ni wọ́n ní wọ́n sì nílẹ̀ kùn ọ́n lé iye ẹ̀ máa yọ ọ́ wọ́n ní wọ́n náà náà sọ wọ́n ní kì í má yọ ọ́ mọ́tò tí bàbá ńlá wa yìí ò bí ah, ọmọ púpọ̀ wà lè ìwọ́n dà ìbá ìwọ́n yà kejì ìbá wọ́n padà wá wá lẹ́lẹ̀ kẹta àwọn abàlẹ̀ kódà nínú ọ̀dọ́ wọn dábì ní Ismail alayhi salam wọ́n máa ma wọ́n kọ́sẹ̀ wọ́n wọ́n tẹ̀sí ọkọ̀ ọ̀fà àwọn lọ́wọ́ ni torí pé anabi Ismail ẹni tí ó mọ ọkọ̀ jù anabi ní ó mú bani Ismail fa inna abakum kana lẹ́yìn ẹ̀rọ Ismail lẹ́yìn ẹ̀ máa kọ́ bò lẹ́sìn mọ́ fàáka àbáyé náà máa ń tàfà àbí ìgbà yẹn mo bá nígbà tí wọ́n ń máa ma tá ìbí ọ̀fà lọ́wọ́ yìí wọ́n á pàdé ara wọn ìjọba lọ́wọ́ náà bí wọ́n ní àkọ́fẹ́ wá ṣiṣẹ́ kan yìí wọ́n náà ọlọ́run ní kí n wá kọ́ mọ́ṣáláṣí ní oṣù lè dá kọ́ àjọ kọ́ ni àwọn àjọ kọ́ mọ́ṣáláṣí wọ́n yóò gbẹ́bí fáwọn ìgbìmọ̀ yìí mẹ́rin kan wọ́n ayé lẹ́gbẹ̀ẹ́ méjì wọ́n ìsìnmọ̀ ayé lọ́gbẹ̀ẹ́ máa máa sì ní bùkátà sí ká sọ ìpínlẹ̀ Ibrahim alayhi salam àti Ismail alayhi salam ìwọ náà ló pé lànàbà Muhammad sallallahu Alaihi wa sallam tọ́pẹ́ àdúrà kanú àwọn àdúrà tàbí Ibrahim ṣe ń jọ́nà lọ́hùn gbé wàbà àfihàn rasúlà ọlọ́run fẹ́ láàrin àwọn ọmọ ọmọ mi yìí dé ká nàbì kan àwọn tó ń bẹ mẹ́ka yìí dé ká nàbì kan jáde bẹ́ẹ̀ ànábì nìkan ṣe ànábì tó jáde nínú bàrà àti ismail sọlá fèrè náà wò ní sọlá ọba ìkẹrẹ ànábì ní ana bá àwájú abi ibrahim wà bisharatu akhi isa ìmìlàdúrà bàbá mi ibrahim ànábì tó ń ṣàdúrà kọlọ níjẹ kó jáde níjọ náà lọ èmi náà ni èmi ní ọmọ ìyá mi isa fún mú àwọn èèyàn ní èrò pé ń bọ̀ wá bẹ́yìn ẹ̀lẹ́wà ìwà ìwà ìsàlám àwọn sí lọ lẹ́tà ẹ̀lẹ́sùn ayé ìsàlám padà kú wọ́n sàwọn náà sí ìhẹ́jẹ́ tí wọ́n sì ní àwọn sí àwọn wá ní ìpìlẹ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ ẹni afẹ́ fi àsìkò ìsàlàyé fún wa tí ń jẹ́ àdábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ara wọn ìtàn àdábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam láti ṣàlàyé al-mawlidu wal-mab'ath gbogbo ni wọ́n ṣe bí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam di bá nàbí ṣe dànàbí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ láàrin ọ̀sẹ̀ yìí àámúyò àtàwọn tó bá tọ́jọ́ tá a bá ń kàkà sílọ̀ wọ́n ní ọwọ́ Muhammad ibnu Abdillah ibnu Abdil Muttalib ibnu Hashim ibnu Qusay ibnu Abdil Manaf ibnu Qusay ibnu Kilab ibnu Murra ibnu Ka'b bá a sì ká àwọn àlọ́ kàádé Adnan Adnanu ọmọ ọmọ Ismailu ni àwọn tí a ní sì máa ń kà á kọjá Adnan ọmọ alágbájá ọmọ alágbájá ṣùgbọ́n àgbàdì ó sọ fún wa kí gbogbo ẹni tó bá ká àwọn kọjá àdìnán ìwọlọ́pà sẹ́ni kan tó máa tali àdìnán ń jọmọ fún tó náà wá ń jọmọ ọmọ afẹ́ni tó ń jọmọ ọgbọ́n wá kan ìsìláyé ṣùgbọ́n ẹni kankan sáré wo àwọn bàbá ànábì náà tó nínú ṣiṣẹ́ ọlọ́run nípa ànábì yìí kà mú àlọ́run yìí má ànábì jáde nínú any hard person ọlọ́run bá àlékè ọlọ́run sì ní gbà nábì kan dìde sáwùjọ ọ̀kan tí ò pé gbogbo àwọn nábì ọlọ́run bá àlékè ọlá inú ọ̀ràn tó dàgbà jù tó níyì jù láwùjọ wọn ọlọ́run ti máa ń yọ wọn. Abu Sufyan sàábì ànábì nígbà tí wọ́n ń jẹ́ kẹfìrí ànábì wọn àwọn èèyàn kan bá ọba Róòmù ìrọ́kùn kálọ̀ pẹ̀lú Islam àwọn kèfèrí náà wá láwọn èèyàn kan lọ dẹ́dẹ́ àwọn mùsùlùmí bẹ̀ ká lè bá sítánà jí wọn wọ́n táwọn dọ́dọ̀ ìrọ́pù lọ́ba roman nígbàdà lọ ìrọ́pù wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ Abu Sufyan and he was then a kafir ẹni nìgan ní fún àná sọ́sà ni wọ́n bẹ̀rẹ̀ ìbéèrè lọ́wọ́ Abu Sufyan nípa nàbí wọ́n ni mẹ́rẹ́sà bùhù fi kù wọ́n nàdẹ́ ló pè lánàbí wọn. bóòrí níbo ni mọ̀lẹ́bí rẹ̀ láàrin sọ́mọ kùrùkùrù ni a ọmọ lókèlókè Abu Sufyan ọlọ́run fẹ́ parọ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn máa pa wọ́n ní bá di ní tí àwọn aláwùjọ gbogbo ayé àwọn even for the enemy àwọn adá fi náà lásán àwọn pé nílò ọmọ mọ̀lẹ́bí ńláńlá nípa wá fẹ́ ló ń bẹ̀ ni pé ìlọ́kùnrin wá ń dà lò wípé kazalika al-anbiya yub'athuna fi ashrafi ajsabihim pé kìí ṣe Muhammad nìkan báwọn àlejò ọlọ́run náà ṣe máa rí nù mọ̀lẹ́bí ńláńláńláńlá ni wọ́n ti máa ń jáde gbogbo àwọn bàbá ànábì bàbá bàbá ànábì dókèdókè àwọn náà ni wọ́n ń darí àfẹ́ǹsì mákàlá àtàkùn àtàkùn àmì táwọn ní máa ń sí ti ní bàbá rẹ̀ ní o dé orí òkè bàbá rẹ̀ àwọn maka. Muhammad ló kọ tí a ń bọ̀ lórí oko lànà bí Abdullahi ló kọ bàbá ẹ máa wá sí bèbí à ṣe jẹ Abdullahi ṣé máa maka wọn ò takò bíbí ọlọ́run. dáyé ìjólùdáyédọ̀rùn ọlọ́run kọ́dà fún ọ̀pọ̀lọ́run ọba àlekè ọ̀la níbẹ̀ ń wò kà sí ni ṣírkù hum fil olóhìyà lọ́fọ̀ọ́rọ̀ muhammad fi nabi wahab في سوائف من القادة الأولى والقواعد الأربع أن تعلم أن المشركين الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم مكرهون بأن الله هو الرازق والخالق الرازق المهم àwọn kèfèrí náà dàtọ̀lọ̀ mẹ́ la fi rí nínú sísọ àwọn orúkọ wọn wọn a máa sọ ma ní Abdullah tó ń ké mọ̀ sí Allah Abdullah ọmọ bàbá ànábì sọsọlá ńlọmọ ọkùnrin ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn ọmọ tí bàbá rẹ̀ bí òun náà sì ní àgbégbà mìíràn yàtọ̀ wọ́n sì bí Abdullah tí ní bàbá ànábì yìí ìbejì ni wọ́n bí ọmọ ìbejì ní ànábì Muhammad ṣe wọ́n bí ọmọ Abdullah wọ́n sì bí ọmọ Hakim al-Bayda àwọn méjèèjì jẹ́ ìbejì ọmọ Hakim al-Bayda yẹn ń jẹ́ ìyá ẹ̀yà fún Osman ọmọ afa tó bá so Abdullah òní jẹ́ àbígbẹ̀yìn lọ́kùnrin fún Abdul sì ń bẹ nínú àwọn tó kọ́kọ́ kú ní àwọn ọmọ rẹ̀ ó dẹ̀ ń bẹ nínú àwọn ìtàn tó wá ó ṣẹlẹ̀ kan láti tó dáyé kí Abdullahi yìí gan òun náà ti went through ká fẹ́ du bí wọ́n ṣe kọ́kọ́ fẹ́ du Ismail àlọ́sùn náà wọ́n tàbí ó wá inú kẹfìrì sáàlù fún ọ̀nà ìdára ìhàyà wípé nígbà tí àbútọ́líbi Abdulmutalibi ò tí bímá àwọn kẹfìrí mẹ́ka ọkùnrin ṣe ọmọ sábà fẹ́ fọmọ alá lójú especially ọmọ ọkùnrin bẹ́ẹ̀ ọmọ náà sì máa fi ń jà ọmọ náà fi máa ń sakọ ìwà ń ṣàdúrà tó lọ ń balẹ̀ ìbò náà lọ́mọ ọkùnrin tó pé mẹ́wàá tí wọ́n lè defend them against enemies ah wọ́n sì dùkàn nínú wọn fọlọ́ àwọn àgbàdo ti ṣe wọ́n á bí wọn kú mẹ́wàá ìlàjẹ́lẹ̀ kẹwàá wọn wàdìgbò wà lálà má gbàgbé àdéhùn rẹ tí ó ṣe o ó bá lọ bá ifá tó yẹ lẹ́gbọ́n náà ni wọ́n ti wàhálà máa ṣẹlẹ̀ pé báyìí báyìí báyìí ló máa ṣẹlẹ̀ sóhun yìí ò ní kí ni kò ń ṣe ẹni kí o gba àwọn ọmọ tó bí òun kí wọ́n kó kọ̀ kí wọ́n sọ mí tó kọ̀ ká sì yìí mú jẹ ẹni tó kọ̀ ẹ bá ti wá jáde nínú gbogbo wọn òun wọ́n jẹ dáwọn pa wọ́n kọ́kọ́ pẹ̀ tí wọ́n fọwọ́ mú ọkọ̀ ọkọ̀ tí ó wà lọ́wọ́ Abdul Muttalib ó jẹ́ Abdullah kọ́dà wọn ló fẹ́ pa àwọn ará mẹ́ta wọn lẹ́yà á ní fọwọ́ lẹ̀ kọ́ máa pọ́nà rẹ̀ wò tí wọ́n bá dúró máa rí lónìí ẹni bọ̀dé náà kàn lọ òjijì náà lápò lọ́nà fẹ́ dúnmọ́ ẹ wá sọ ìmọ̀ dúnmọ́ dàsa ń sẹ́ẹ̀dì ká ká sẹ́ẹ̀dì yà ọmọ yìí fún ọ̀sà ọ̀pẹ́ tàbí kí àwọn san ọgọ́rùn-ún àkúnmí gẹ́gẹ́ àṣà tí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fún díyà wọ́n sàfẹ́ fún bẹ̀rù hadith bẹ̀rẹ̀ ìfúkà wípé wọ́n lànàbì ní anábìnú zẹ̀bì hayi anábìnú azẹ̀bì hayi èmi lọ́mọ ẹni táfẹ́ pàbí jìkà ismail alayhi salam wa zẹ̀bì ọ̀hún wa abdullahi wa zẹ̀bì ọ̀hún fani so abdullahi baba anabi ẹni ńlá ètò kọ́ọ̀tù yóò ra àwọn àfáà ní wípé wọ́n nígbà káàdì nábì yìí wáyé abdullahi òsì jànábì ìbẹ̀ nù ọdún nígbà tí bàbá rẹ̀ kú wà á lẹ́yìn àkùsọ̀rọ̀ eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn olùkọ̀tàn rí sí mẹ́nu àwọn olùkọ̀tàn ní kàbí hàbí nàgẹ́rì yìí àwọn àgbà wípé ara wà ànábì gbájúmọ́ bàbá rẹ̀ o àwọn tó wá lánàbì gbájú máa bàbá rẹ̀ wá pín sí mẹ́ta àwọn mẹ́ni wọ́n ibùdó ṣàhárá yìí ọmọ oṣù méjì lánàbì wà tí bàbá fi kú àwọn mẹ́ni wọ́n ibùdó sábà àti aṣọ ọmọ oṣù méjì lánàbì wà tí bàbá fi kú àwọn mẹ́ni wọ́n ibùdó sàmàlẹ́ àṣírí ṣàhárá pé ọmọ oṣù méjìdínlọ́gbọ̀n twenty eight months like two years and four months lánàbì lóko. tí bàbá fi kú ṣùgbọ́n eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ìtàn ẹbí ibùdó ìṣá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fọwọ́ sí ni pé mẹ́ta wà hùwà hàmì pé ànábì ń bẹ nínú nígbà tí ọ̀nà kú ni mẹ́rin wà ní bàbá wà nígbà tó ń kú ètò ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ ni pé ọmọ ọdún méjìdínlógún ni ó tó fi kú wọn náà mọ̀ nǹkan náà ìwà ìwà ìbẹ̀rẹ̀ hams wa ṣèyíṣà kí twenty five years ní bàbá rẹ̀ kú ẹ̀rọ ní Abdul Muttalib ti jẹ́ bàbá àgbà ẹ̀rọ bí a wọ́n ní àtàbí wá ní ọ̀rọ̀ dáadáa wọ́n sì wá ló ń fi àwọn ṣerú sẹ́lò méjì sọ̀rọ̀ Abdul Muttalib agbọ́tí Abdul láti ẹ̀rọ ọlọ́run bóun ni bàbá bàbá àdìdájú tá àdìdájú tiẹ̀ pa láyé gan tó ní àti ọ̀tá àmì àmì wá jẹ́ amdúrí mọ̀tọ́lẹ́bì orúkọ ẹ̀kọ́ ìwọ̀n orúkọ amdúrí mọ̀tọ́lẹ́bì ṣe amdúrí mọ̀tọ́lẹ́bì ó wà ní mọ̀nìgbàlára lákọ́bù hún ìsìlámù ìgbà náà àwọn ẹni tí lákàbí adàkékà borúkọ rẹ̀ málẹ̀ ó gẹ́gẹ́ ní ṣẹ́yìnbá Muhammad ibn Abdullah ibn ṣẹ́yìnbá àmì àmàgbè ní ṣẹ́yìnbá ti ní hàmìdì kí ni wọ́n mú un jẹ́ ṣẹ́yìnbá nígbà náà àfẹ́ wọn ní nítorí pé nígbà tí wọ́n bí wọ́n bí márùn funfun ni tí ogun bí báyìí wọ́n wá ogbèdúré ẹ̀ ogbè wáyé gẹ́gẹ́ rẹ̀ sì pé ìrẹ́gbẹ̀ ní ṣẹ́yìn alábẹ̀rẹ̀ wọ ṣẹ́yìn àmì ìwà àlẹ́yìn àkàtà wọ́n ní wọ́n sì ń pè bàbá ànábìyàn They were so optimistic and positive. Pé à ń ṣàdúrà kọ́ dàgbà kí ìwọ náà yọ ohun funfun lórí. Òní fún bó ṣe wà. Wọ́n bí ìwé ẹ̀rù náà fẹ́. Àmì ní ìtọ̀ ìgbékáyà yóò fi ròmìnà jù tí màá ń tọrọ bá fanukkiba bi shaybati alhamd boko da ta gani shaiba kila wani ma ja abdul muttalib ọ̀rọ̀ shaiba ò gbé lè maka madina ló gbé bàtí wọ́n wàá gbélé maka tí wọ́n lọ mú wa àwọn ará maka ò máa bàbá Hashim àmọ́ wọn pè ní Abdul Muttalib Abdul yẹn ló gba ọ̀rọ̀ bẹ́ẹ̀ wúlò fẹ́ fún ni wọ́n máa kó ní àlóbi àmọ́ wọ́n pè lẹ́rù gbogbo ìwálé fẹ́ gbọ́ sọ́ọ́ dandan ṣáìbà ibùdó Hashimu náà ṣe orúkọ Hashim Amru ní jẹ́ that is Muhammad ibn Abdullah ibn Shaybata ibn Amr Mahashimu náà lákọ̀bù ni ìgbẹ́pẹ̀ náà àṣàmù oníkéèyàn máa sáfù ní nìkan Hashimu ti jẹ́ bàbá ńlá nàbí abákẹ́ta nàbí nígbà kan bẹ́ẹ̀ mẹjẹ àìróúnjẹjẹ àìróní múṣẹlẹ ńlẹ maka wọn ni mo wọn sábà àwọn yẹn ló ń jẹ lọfẹẹ débi pé ẹnìkan nú àwọn akọ̀ẹ́kọ̀ẹ́ ó fi ròyìn ẹ̀ pé anúwẹ̀lẹ́bí aṣàmásẹ̀rí dálé kọ́ nìyí wà níjà ẹ̀rọ mẹ́kàtà mùsùlùmí tó náà ń jà fún. سنة العيد رحلتان كلاهما سفر الشتاء ورحلة الأصياف so amúrọ̀lá gbígbà tí ìyẹn ṣẹlẹ̀ mẹ́kà òun ló bẹ̀rẹ̀ sí máa sábà àwọn èèyàn ní àfẹ̀ríd fẹ̀ríd ní pẹ́rẹ́dà rọ́ọ̀sì ìbẹ̀rẹ̀ tí wọ́n sọ ní hashim hashim orúkọ hashim gẹ́gẹ́ ní amúrọ̀ muhammad ibùdó abdullah ibùnú ṣàyẹ̀bẹ́tà ibùnú amú bákan náà ibùnú abdul manaf manaf ní èyí sí orúkọ rẹ̀ òun náà lákọ̀bù ni ó kọ manaf ní alimọ̀gírọ́ lábìrì nínú àwọn tí a nínú àwọn tí a sí ọ̀mí wọn ní ibùnú mọ̀gírọ́ wọn ní pé abdul manaf ẹgbẹ́ sì ń pè ní mọ̀gírọ́ lẹ́ni tí ọ̀tá máa ń bẹ̀rù strike àdéjẹ́bẹ́ tó bá yà wọ̀ ọ̀tá báyìí ló strike tọ́lá alágbára ní àṣà pé wọ́n mọ̀ sọ ọmọ àwọn aláwọ̀ ọkọ̀ tí ó lè à ń bẹ̀rẹ̀ àbọ̀ wá bẹ́ẹ̀. ibùn kò sọ́yìn kò sọ́yìn òun náà yìí sọ̀rọ̀ pọ̀ kò sọ́yìn zayidu ní jẹ́. ibùn kìláàbù kìláàbù ń kìláàbù àwọn ajá. bóun ni bàbá bàbá anábì sọ̀rọ̀ wá jẹ́ orúkọ àwọn ajá. báwọn alágbára wá sí máa ń ṣe ni. tọ́lá fẹ́ sọ orúkọ wọn bíi kìnìún bíi ajá bíi lion bíi lion pàtẹ́ máa ń so ọkọ rẹ̀ nígbà nìkan lọ pè lọ́wọ́ àlùkọ́ ṣe ń yẹlẹ àlàárọ̀ náà wọn lágbára ẹ̀kọ́ ni pé kí ló ń sẹ̀lẹ̀ lágbára náà ìmọ̀ọ́dà tó sẹ̀mú wọn àbìnrin àkùnbí sẹ́lẹ̀ lásìmá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sọ àwọn ọmọ ẹ̀ máa wá sọ ọmọ ilé àwọn ọkọ̀ ọdún rídìbọn kẹ́rìbọn hírìbọn fáhàrọ́n harson harrison mọ́rọ̀ ọ̀sán mọ́rọ̀ ẹ̀yẹ́dìkú mọ́rọ̀ ìkóró wọ́n ìṣòro rẹ̀ kí ló fà kẹ́yà máa ń sọmọ níbẹ̀ ó wá dáhùn wípé àsìmáàrù àbìná iná lè àdá iná tá a bá ń sọ ọmọ àwọn lóko àwọn ń sọ ọ́ fẹ́ta àwọn fòókọ ọmọ àwọn dẹ́rù bẹ̀ta tá a bá kọ́ ọmọ àwọn ní kálíbù kọ́ta lè máa sá fún wọn ní mọ́sánájá tá a bá sọ ní ẹ̀ fáhàrù kìnìún káyọ̀dá máa sáwọn mẹ́kìnìún tá a bá sọ àwọn ní mọ́rùwà ewúro àti kápẹ́ ní mọ́rù káwọn ọ̀gá ìgbàgbé ẹ̀ bá súnmọ́ yóò múrò ọ̀kan yìí o. àti ńfàsì àwọn ẹgbẹ́ náà máa ń sọ lóko dáadáa ọ̀bàbà àkọ́ bàbùsọ̀ báyìí máa ń sọ ọkọ̀ àwọn ẹgbẹ́ náà á ní à ń sọ fúnra àwọn ẹgbẹ́ yẹn náà ló jẹ́ kí gbogbo pẹ̀ka bá kà á náà ń kọ́ bàbá bàbá àdínlẹ́gbẹ̀sọ̀rọ̀ náà nù kì í ṣe ti àléébù kọ àṣà alágbára ni àṣà tó sì mú àṣà ń wá ní ẹ̀ṣàjá akéké ń bẹ̀rẹ̀ ara àwọn yìí èyí bẹ́ẹ̀ ló ilé ṣùjáwò ní hádìsì ní ìrìnlẹ́yò ilé ọ̀gá lẹ́yò ilé ìnàkílẹ́yò ẹ̀rọ ọ̀rọ̀sá fún wọn kì í ṣe sísọ ìyẹ́pẹ̀lẹ́kọ́ sísọ láti ṣáàjì àwọn náà bẹ́ẹ̀ náà ni yánàbọ̀ Muhammad sọlọ́lá àrùsọ́lá àwọn náà wà nínú ìwé bàbá ànábì àti ìyá ànábì padà lọ pàdé pẹ̀lú bàbá ńlá àwọn ẹlẹ́ẹ̀karùn mọ́rọ́ bàbá ànábì àti ìyá ànábì àwọn méjèèjì kọ̀rọ̀ sí yà kọ̀ráìṣì wọn kọ̀ráìṣì yìí ó jẹ́ lákọ̀ọ̀bù kan àwọn bàbá bàbá ànábì wọn gbàgbé ní jẹ́ kọ̀ráìṣì ọmọ àwọn gbé gbogbo ọmọ tó bá ti wá látàbẹ̀rẹ̀ ní kọ̀rọ̀ṣí àwọn olùmọ̀tán ní àtẹnukúta wáyé bàbá ìnábì òun tí yẹ pé òun gbẹdẹ ní jẹ́ Quraish ń bẹ lọ́wọ́ tó náà anábìrì blọọkì náà ní àwọn tó súnmọ́ àgbàlagbà àwọn bàbá ńlá yìí pé òun gbẹdẹ ní jẹ́ Quraish wọ́kúrú mọ̀ ń jẹ́ àmì gbígbà lè yí fún ọmọ wáṣẹ kí gbogbo ọmọ tí bá ń jẹ́ ọmọ anábìrì ọmọ àti ìyá ìyá tọ́pọ̀ wáṣẹ ẹsẹ̀ ń bẹ lọ́wọ́ wọn ní fíhẹ́rọ ìgbó máa ní kiri pé òun gbẹdẹ ní jẹ́ Quraish ẹ̀rọ gidi tá a fẹ́ fẹ́lẹ́ yìí gẹ́ẹ̀tì òní pípa lè bá àbàfọ́lọ́wọ́ ọba àlékè ọlá màámà lọ sẹ̀lẹ̀tì ànábìwá Muhammad tí ó jẹ́ pé náà lọ̀gá gbogbo ọ̀gá ọlọ́run ọlọ́run lọ sẹ̀lẹ̀tì wa from the best class kò sí mọ̀lẹ́bí kan tó tó àwọn mọ̀lẹ́bí ọ̀lẹ́dẹ̀gẹ́ sọ bẹ́ẹ̀ inú ìwò tí sọlọ́wọ́ ọba àlékè ọlá ànábìwá Allah mustafa kìlẹ̀ nẹ́tàmì wàlá Ismail ní gbogbo àwọn ọmọ tó jáde lágbàlá Ismail Kinana lọ́dọ̀ kí gbogbo rẹ̀ àgbà púpọ̀ lọ́dá wa ọlọ́run ló sì máa mà dá sàlẹ́sàlẹ́. Mustapha Kùrẹ́ṣẹ́ ní Kinana nínú àwọn tó tún wá jáde látara Kinana Kùrẹ́ṣẹ́ náà lọ́dá ọlọ́run dá sàlẹ́sàlẹ́. Mustapha ní Kùrẹ́ṣẹ́ bá ní Hashim nínú àwọn tó wá tààrẹ fòrẹ́sì jáde ọlọ́run tó máa mà dábàá ní haṣímù sàlẹ́sà wọ́sítọ̀fà mẹ́ńbà ní haṣí kò wá sẹ́nu kò sọ́mọ àkàtà bínú bàánú haṣí dókítà Muhammad èmi ni gbogbo wọn ń dùnú pọ́lọ̀ ń fi mí gbà wọn gà nínú ọ̀rọ̀ mi alábìrin yọ̀ọ́ mọ̀ xọ́lọ̀ pẹ̀lú xọ́lùk ọlọ́run bá a lè láti dọ́tọ́lọ̀ ti dáyé jàádà ní ìfihàn yìí and from the best of the people ọlọ́run ò ní kí n wá láwùjọ àwọn kòkòrò fún màhínà fàdúrọ́kọ̀ nígbà wọn bẹ pín ayé sí yẹlẹyẹlẹ náà dáwọn kan báyìí báyìí báyìí jàádà ní ìfihàn ìfàgèkè láàrin àwọn tẹ́pẹ́sí méjì náà èmi náà mo tún wà ní àárín the best of the two alábìrin fún mahiru náà jẹ́ àlẹ́ kọ̀ọ̀bá rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí ìdílé ẹ̀sìn bàdé gàdá kò sí ìdílé báyìí bá yóò pọ̀ sí láàrin ìdílé láàrin ilé láàrin kẹ́nẹ́kà nígbà tí kátúmọ̀ ní ìdílé tó bẹ̀rẹ̀ sí máa jáde jẹ́ àlẹ́ ní ìfẹ́ kọ́ni kábìlá èmi náà tó ni wá nù ìdílé tó lóore jù lọ fún mahiru náà jẹ́ àlẹ́ nígbà kátúmọ̀ jàálàní fi xẹ́rì ìbòyò tí ó ilé tó dáa jù ní àwọn ilé ni mo ti wáyé fẹ́ẹ́nà xẹ́rùhùn nasaban wọ xẹ́rùhùn bẹ́ẹ̀tẹ̀ níbi ní ìdílé mi ló dáa jù ilé mi ló dáa jù tẹ́kù náà ló fẹ́ gba iṣẹ́ tó dáa jù lórí ayé fẹ́ kó sọ́nà ilé ni bá nàbì sí wáyé òun ni mọ̀lẹ́bí ànábà Muhammad sallallahu alaihi wasallam sẹ́nì kan náà wọn kó sí ìsìláàmù yìí o gbogbo wọn ń bẹ nípa tí ìsìláàmù tá a nẹ́nu pé wọ́n ti dé díẹ̀ nu wọn ló bá nìlábì láyé nígbà tí ìsìláàmù dé láàrin àwọn díẹ̀ díẹ̀ náà ló tún wá gbà ọ̀pọ̀lọpọ̀ tó gbà lẹ́tà àwọn ọmọ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn padà wá gbà kò wá padà wá sí ìdílé kan nídìílé mákàní tí ò padà wá gbà fún ìṣọlọ́wọ́ màríkíọ́lá láwọn ẹni àkọ́kọ́ gbà àwọn àfáàní kí ló fà á kí ni ìdí tọ́jà gbọ́lọ́wọ́ bá àlékèọ́lá fi ìyànnábì jáde láàrin lárúbáwá ó pọ̀ inú ẹ̀rọ nígbà ẹ̀yẹ bàbá lárúbáwá náà lọ láàrin kò sí ìrọ̀rùn kan láyé tó dára tó lárúbáwá tí máa ń jẹ́ pé Yorùbá ló dára jù ní àná ìlú ó dára wa tí bá yẹ pé ibo ló dáa ní anabi ọlọ́run ó mú un jáde wa wọ́n ní orúkọ ọlọ́run máa mú ọ̀gá àwọn anabi ọlọ́run jáde nínú ọ̀rọ̀ alágbára yẹn ìtumọ̀ wípé lágbára ẹ̀ ìná dáadáa ni ó ń ṣe ìrìnà tó dáa jù tí wọ́n tún mọ̀ pé èrò rẹ̀ kún fún wa ká kórè alágbára àṣírà èrò ní ká bú lágbára àṣírà ẹ lè bú lágbára àṣẹ̀kọ́sìn ẹ lè kórè alágbára àṣẹ̀kọ́sìn sábà se kíní kan fún yín àbí ó wù àgàgà òrèlè tiẹ̀ ní wọ́n tiẹ̀ ìbádùn tiẹ̀ ọ̀ tó bá díìlì fún nǹkan wọn lè ṣe é kájà alábára ẹ̀ tí àwọn alábára ò gbádùn lára àwọn alábára gbádùn wọ́n gbádùn tó láti ẹ lọ lọ́nà òfin ní kànáàbọ̀ Muhammad tara wọn jáde fi jẹ́mu rẹ̀ èèwọ̀ ní kànáà àwọn mẹ́mọ́ ń ṣe kódà àwọn mẹ́ta pẹ̀lú àbá aláàlábára ò gbá lẹ́nu ìbẹ́nu wọn aláàbá ṣùgbọ́n tí wọ́n ti jẹ́ generational cause or generational uh, bí a kẹfẹ́ gbogbo yẹnyẹnyẹ ìwọ nìkan bú ní ebú fún ọ̀làǹdáwà tí kò sí bá ṣe gbúdá àwọn ènìyàn rẹ̀ especially tá àgbẹ̀bẹ̀ ló kó sí wa ẹnì kẹyàn méjì yàn mẹ́ta groups of them wọ́n sì tí ò dá o lè bú wọn o lè bá wọn dá o lè kó ìra wọn mọ́kò jẹ́ ìrìn àyàn láìgbà náà anábì ti wá wáyé níta níta ti ní ìdí àti mà nínú wíwáyé ànábì tá a lẹ́kọ̀ọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀ kò sí ní tá a fẹ́ kọ́ ẹ̀kọ́ nù kò sáyà nígbò máa lè mú gbé tán alìkìtàrí wà tasmiya bí wọ́n ṣe dáadé fún Muhammad akíkú ayé sọ náà lóko ọ̀rọ̀ méjì ó ní àwọn kọ̀tàkọ̀tà sọ nípa dídábẹ́ ànábì why dídábẹ́ of all things afẹ́sọ ká lè tara bẹ̀ ṣàlàyé ẹ̀kọ́ tí ń bẹ fún dídábẹ́ mi akúfẹ́ ṣàlàyé pẹ́kílíárìtì tí ń bẹ níbi bí wọ́n ṣe dábẹ́ fún ìṣọ́lá ọba àdìjọ́lá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbà wa tí ó sì jẹ́ pé òun náà ló tẹ̀wọ̀n jù ó gbé wá pé ولد صلى الله عليه وسلم مختونا ànábì dáyé bára rẹ̀ lẹ́ni tí wọ́n dábẹ́ fún mi kì í ṣe yí dúdú ẹni pẹ̀lú wa náà máa fọwọ́ sábẹ́ ànábì dábẹ́ fún wọn. wọn àhàlẹ́sì pọ̀ gbogbo wa ó ní sọlá ọ̀run náà lẹ́kẹ́ ọláwo wúlúdá mọ́tòlá ilé sí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàsọ làwọn ẹ̀rí tó pọ̀ fúdà nbẹ́nu hadith omi tí wọ́n lànà lè sọ kọ́nàbìnrin ní karamati ala rabbi anni wulidtu maktuman maktuman nínú olùkọ́nà wọn bá ṣe fún mi wípé wọ́n bí mi mo bára mi lẹ́ni tí wọ́n ti dábẹ́ fún mi tí ní ẹgbàá wa mi tó pé wá wípé khatanahu jadduhu Abdul Muttalib anábì òun ò dáfẹ́ òun ò bí lẹ́ni tí wọ́n dábẹ́ fún mi ó wáyé bí gbogbo ọmọ ṣe ń wáyé náà ni bàbá bàbá rẹ̀ Abdul Muttalib táńtò nínú ṣáyébà òun ló wá dábẹ́ fún kódà fọ̀sàmáhù olùsọ̀rọ̀ Muhammadan kódà wọn wọ sọ́nà aláwọ̀ máa àdúrà yàrá màsàlẹ̀ yìí ọjọ́ kejì ẹ̀gá ó pa àwọn èèyàn wá jẹun wọ́n dáná fún wọn jẹun àdéfì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn fáwọn mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó tọ̀rọ̀ dẹ̀ pé sallallahu alayhi wa sallam wó dà màkàtúwà ó di sọ́lọ́ wọn bá àlekè ọlá wọn dábẹ́ fún wọn ni ìṣèdábẹ́ tẹ̀ rí o mí sólẹ́lẹ̀ ní fẹ́tọ̀rọ̀ nínú àwọn hygiene tó bá dààmú ọmọ ènìyàn mú ni ó dà nígbà Ibrahim alayhi salam kálíbà ma how necessary our more important ní ká dábẹ́ wà nínú sọ̀rọ̀ Islam especially fún obìnrin lẹ́yìn tí alẹ́gbẹ̀ẹ́ alayhi salam dàgbà lágbà náyà láti wọ ọmọ ọdún ọgọ́rin eight years ni wọ́n dábẹ́ fún àwọn obìnrin kan dóòmù àáké náà fi dábẹ́ fún àwọn. fi Bukhari adéṣèmẹ́ Bukhari wọ́n pé kò wá so important ìwọ àgbàlagbà báwọn ló sì mọ wá dágbé at that age wọ́n ká lè bá àmọ́ wípé inú súnà dáadáa ni lọ́kàn wọn fún bí ìbára tí yẹn bá ṣe ní èrè jẹ́bọ̀ ká balẹ̀ pé kò sí dọ̀tí kan lábẹ́ èèyàn ṣìdájọ́ tí yẹn rí òun fún ọkùnrin súnà màkàdà súnà tí àjẹ́ wa ń pákà sí ni kò túmọ̀ pé tí wọ́n bá ṣe é pé kí ọkọ̀ náà kọ́ ọ wọn súnà tá a gbọ́dọ̀ lómi tó ní ká dábẹ́ fún àwọn ọkùnrin ẹ̀rí dábẹ́ fún àwọn ọkùnrin ìyẹn mustahabu ni tàbá ṣe kò sàbùrú bẹ́ẹ̀ alẹ́sẹ̀ tá a bá sì ṣe kò sàbùrú bẹ́ẹ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú pé tá a bá fẹ́ ṣe ká má ṣe é ṣokùsì tí pọ̀pọ̀lọpọ̀ tí àwọn tí wọ́n ń takò dídábẹ́ obìnrin fi ń takò lóde òní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń ṣe ìṣekúṣe náà máa ṣe ewu tá a sì ń bẹ̀rù kó má ṣẹlẹ̀ látara ìṣe gbógbéré sí ewu táàrí látara ṣíṣe níṣekúṣe lẹ́kùsọ̀ lọ́wọ́n bá àlékè wọn lásìkò tí máa ń bẹ láyé wọn àdírẹ́sì àwọn obìnrin tí máa ń dábẹ́ fáwọn obìnrin pé wọ́n bá bú o wọ́n bá ti bú ń bùkú bùkú fẹ́ bá jẹ́ fẹ́ bá yẹ̀ lọ́nà so ìbẹ̀rù ta ló tiẹ̀ fẹ́ ṣe é ta ló ní màá ṣe tí ò ní ṣe ń ṣekúṣe náà ní òní ọ̀pọ̀lọpọ̀ ṣe náà kódà ń lọ ní tó fi lọ́pọ̀lọpọ̀ àwọn medical organizations fẹ́ẹ̀ sọ ọ́ di ìwà ẹ̀ṣẹ̀ kájá lónìí tó gbọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń practice ẹ̀kọ́ àwọn tí ò máa ṣe náà kì í ṣe ìwọ̀n ṣe àṣà kódà ní tó dà nínú àdéhùn súnà tó lọ wọ̀já màkàrọ́ màtó lè mẹ̀sà adájọ́ wọ́n bẹ́ fáwọn obìnrin oríṣi ọlọ́run bá àrẹ́kẹ́ ọlọ́sọ́lọ́ lọ́wọ́ àṣẹlá ọkọ̀ tó gba ọkọ̀ tó gbajúmọ̀ jù ní ọkọ̀ oríṣi ọlọ́run náà ni Muhammad àti Ahmad wà bí ìmọ̀ jẹ́ alukur'an ọkọ̀ méjèèjì ọlọ́run bá àrẹ́kẹ́ ọlá fi àdírẹ́sì àdábìlẹ̀ kur'an ọlọ́run bá àdírẹ́sì pẹ̀lú Ahmad fi àyàtì wàhídà fi sọ́fù إني مبشر برسول يأتي من بعدي مبشر برسول يأتي من بعدي اسمه أحمد يوصف أنا أسمع أدرس يقول محمد نسول النبي والقطن في آل عمران ما كان محمد أبا أحد من رجالكم ألا وما محمد إلا رسول قد خلت من قبله الرسل فإن مات أو قتل انقلبتم على أعقابكم أي آل عمران بكنا لن نعبس بن محمد من سورة الأحزاب ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين بكنا لن نعبس بن محمد من سورة سورة محمد وآمنوا بما نزل على محمد وهو الحق ẹlẹ́ẹ̀kẹrẹ rí tọ́lọ̀tì àdírẹ́sì pẹ̀lú muhammad ní suratul fath muhammad rasulullah àwọn alùmọ́ra mú ní àti pàdé okùn ànábì ní alquran ẹ̀yọ̀kan nínú asọ́f ẹ̀yọ̀kan nínú muhammad ẹ̀yọ̀kan nínú alfath ẹ̀yọ̀kan nínú ahzab ẹ̀yọ̀kan nínú alimran bákan náà ní àwọn ọkọ̀ ọmọkà ànábì ní olè ní àwọn ọkọ̀ ànábì ní òun náà lẹ́nu ní haṣe ní jẹ́ máṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló kò ṣe lọ́wọ́ bá rí kíọ́lá sallallahu alaihi wasallam. alábà muhammad sallallahu alaihi wasallam kunyatuhu abul qasim abul qasim ní kúnyà rẹ̀ nàbí sì sí olófù kúnyà ìgá kúnyà mi ń bẹ tá nàbí ní ṣùgbọ́n kò gbajúmọ̀ wọn ni abu ibrahim jibril alayhi salam òun ló fún ní kúnyà banabi so much ọlọ́bù kúnìyà abulkọ́sì ó ní abu ibrahim mo fi gbajúmọ̀ dáadáa abulkọ́sì anabi lẹ́ẹ̀kẹ̀rẹ́ wípé anabi ò fàyè lẹ̀ kí anybody jẹ́ kúnìyà ìráyà especially nígbà tí mmanyi pé jíjẹ́ kúnìyà yìí ò ní jẹ́ kínyàn fún anabi lẹ́tọ̀ọ́ tó yẹ kínyàn fún ó ṣẹlẹ̀ ń jẹ́ kẹ̀lé pé ìṣọlọ́mọba ìjọba ń bẹ nìkan ní abulkọ́sì abaka sẹ anabi wa wẹ yìí wàyí káwọn bá wí ẹlòmíì bá wí ó ń tọ́ inú wọn bá nàbí wípé ẹlòmíì lòun kò tó ń tọ́ náà ń jẹ́ àbíkọ́sìn nàbí wa dì ọ̀dà pé à ah, tasamma bismi wala takanna bi kunyati dábàá sọ orú orúkọ mi lè sọ fún Muhammad nga má máa sọra yín ní àbíkọ́sìn mà mẹ́rin wọn àfààní ọ̀dà yìí àti àṣẹ èyí sì ń bẹ̀rẹ̀ sí tí mo gbọ́dọ̀ jẹ́ àbùkọ́ sí. ń sì mẹ́ta wà bá ọ̀hún ní àkàtàn pé náírà yìí mọ̀tà alákùn bí wọ́pù àsìkò oríṣi ọlọ́run nìkan ló wà effective tí pé wọ́n máa ń lálẹ́ reason sì ni pé kó má jẹ́ pé ẹ̀yin máa wá fẹ́ máa fi ipò kan sórí àdúgbò yàrá ló ń pèèyàn míì ó sì míì ní ẹlòmíì ká náà bí ó kó míì ní ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé lẹ́yìn tí àgbẹ̀ ìbá ti kú tán kókò sá abúlé ká máa jẹ́ abùlùkọ̀sìn sí ìgbẹ́ náà àpá mi rárá o ó sì wà effective ká jókòó ànábì papọ̀ mákúnni àrẹ títọ́ bá ní jẹ́ Muhammad ọ̀rọ̀ ti bẹ̀rù wá jẹ́ abùlùkọ̀sìn Muhammad abùlùkọ̀sìn ó wọlé kó wẹ̀ tán màgbọ́ olóko ọ̀mí tí ìṣe Muhammad nǹkan o wọn ló lè jẹ́ abùlùkọ̀sìn nǹkan àfi parí àlámà tuntun ní ó ní ìsàlàyé fún wa nípa yutmu rasulillah sallallahu alayhi wa sallam orphanage tí ànábì náà wà nínú àwọn orphans bóòlù ànábì sì jẹ orphan àǹfààní ìwò lọ́lọ́run fẹ́ ká kọ́ látara kí olùdí ànábì tọ́lọ̀ ń gbé ga báyìí ó sì lè má jẹ́ kó ní sọ́fà láti bẹ̀rẹ̀ láti gbòǹgbò sí ayé ànábì tó sọ́fà yàtọ̀ yìí alàrọ́ọ̀jì ànábì ò gbàgbà rẹ̀ láyé sọ́dà ká àṣì pé ọmọ two years four months ni ọ̀rọ̀ tó rí náà àti bàbá rẹ̀ ni kò mú bàbá rẹ̀ abẹ́rẹ́ nǹkan sí èyí tó ń hàn jù ní pé ànábì kọ́ wúrí wà búrúkọ tó fè nǹkan ànábì ó fi wáyé bàbá ti kú níbi wọn bẹ ẹgbẹ́ àṣà ti ṣe ń bẹ láwọn àwùjọ lágbára nígbà náà lọ́ọ̀ ni pé wọ́n ní àṣàkágbọ́n wọn a zero a zero ni a tí wọ́n ba na báyà fọmọ àwọn ama máa pé àá ama bá yín fama yi lọ́mọ pending the time tí ó fi dàgbà àná àwọn mẹ́rin reasons tábí máa ń ni pé wọ́n sẹ́ndì ọmọ tábí lọ sínú oko kó lè báwọn àgbàlagbà gbé kó báwọn àgbàlagbà sọ̀kẹ́nu ẹ̀ lè bá da dáwọn àgbàlagbà. ní àwọn àṣà ńláńlá ni táà lè mọ́ lónìí ọba tẹ́lẹ̀ wá gún òun dágbọn tí ò gbógbẹ àrùn tó àwọn wa àwọn afa ìgbógbọmọ lágbọn wọn á sì ń di ọmọ sáwọn àgbàlagbà bí àgbà má àgbàlagbà lọ́wọ́ mi gàmbá ni wọ́n lè mú lóko wọ́n lè fojú ẹ̀ lóko ló ń pè ní lọ́ńkìnì òun lọ́wọ́ ìjòló lẹ́yìn wọ́n lè láǹfààní àti ṣáàjì ẹ̀ ní ó lè láǹfààní àti lè take responsibility ọjọ́ ọ̀la especially tí bá ń tọ́ ọmọkùnrin Banu Sa'ad àdúgbò kan ní nínú àwọn ibùdó aláwùjọ maka ó ní àgbàgbé ti lọ sàyé Halimatu Bani Sa'ad táǹkì ni Halimatu Sa'adiyya olúfà nàbì lọ́mú òun náà láwọn ọ̀dọ́ tó pọ̀ àmì sọ. Bọ́tú tọ́ ànábì tán ó dá ànábì padà nígbà tí kò tí ì kó dá padà nítorí incidence kan kí as low as between three and four or below four arábìnrin yìí rí gbàtà nàbì ń ṣe é pẹ̀lú àwọn píẹ̀sì ẹ̀ gbà báwọn èèyàn ńlá méjì kan ọkùnrin ni wọ́n wá wọ́n sọ̀rọ̀ fún sì sọ̀ ká lẹ́nu pèsè àmọ́ arábìnrin ò lọ àwọn ọmọ kéékèèké lórí wọn. àwọn ọmọ tó wá sọ̀ ká lè ń kọ́ ọmọ mú àlẹ́ nìkan ọmọ bẹ́ẹ̀ sì wọ́n ṣe abẹ fún ṣe abẹ ọmọ bẹ́ẹ̀ sì wọ́n pléètì náà kọ́ sọ́dọ̀ ọ̀bàdàn tọ́lá èyí tó gba àwọn ọmọdé Muhammad Muhammad Muhammad kí ló fún Muhammad àwọn ọmọ méjì ló ń bẹ sínú ẹlẹ́nu rẹ̀ ọ̀gá ẹ̀bùn sàbí yóò fi dé àlímọ̀ládà wọ́n ti lọ kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ ẹlẹ́bùn àlílà àwọn méjì ló wá bá wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ọlànà jọ́nà lọ́hùn ni wọ́n ti wá ẹyọ tí máa ń dẹ́bìyàn ẹjọ́ máa bú ṣiṣẹ́ ẹ̀kú láyé kú lọ́kùn òdèṣẹ́ ọlọ́run kánú ẹgbẹ́ àti ìpìlẹ̀ ní ọlọ́run ọba ti ń pèpè rẹ̀ fún leadership wò wọ̀nyẹ ẹ̀wù yìí wọ́n bá àlè ẹ̀kẹ́ náà pa mí wá kí n sọ fún àwọn òbí rẹ̀ ó dá ìnáàbì padà sílẹ̀. afá yìí ọkọ ẹ̀dọ́ jẹ́ bí ọmọ ọ̀dọ̀ lóbìnrin fún bàbá ìnáàbì kí bàbá ìnáàbì tó kú tá à ń pè ní Umu Ayman abárọ́kà ní jẹ́ bárọ̀ká lórúkọ rẹ̀ ṣùgbọ́n wọn mú ayé máa ní kúnyà rẹ̀ òun náà ń ṣe fòkálì òṣèlú ọba àdékẹ́ọ́lá àdébìwọ́n wọ̀ lọ owó ọmọ ọdún mẹ́fà wàkílà àgbà àmì náà nàbí ìyá nàbí àmínà wà ló ń fẹ́ lọ kí àwọn fámìlì bàbá nàbí ní màjínà àwọn fámìlì bàbá nàbí ní màjínà ni bàbá nàbí náà lọ kíkákú sí màjínà tọ́lú Hashim tí ń jẹ́ bàbá bàbá ànábì lágbà màdínà ló ti lọ nàìjíríà so yìí ń lọ kí wọn ló kú àmìlẹ náà láàánú ń lọ kí wọn kọ́ mú Muhammad lọ́wọ́ fọmọ Abdullahi jọ́sìn tó kú ọmọ rẹ̀ lẹ́yìn òun náà ń bọ̀ wá òun fi ẹ́ kiri abọ̀ wá ìdíkà mi hàn bẹ́ẹ̀ náà bọ̀ wá ẹnna mẹ́rin mẹ́rin sí musim kiri sí maka ni ó kú síbẹ̀. so báwo ká wá ń gbé àná ìwọ kàrà sílé ẹ wo bàbá òsì náà ìyá gẹ kó tó pẹ kò ní lọ́tà pẹ̀lú ẹ̀ kó lè gbé ìyá mi lẹ́yìn bàbá bàbá rẹ̀ tó máa gbà tó Abdul tó náà ló wà lẹ́kọ̀ọ́ ẹ̀ after ọdún méjì tí Abdul Muttalib tó ń tó ànábì fọtòwófì ọ̀nà tó kú and then ànábì was eight years old bá nàbì ṣe bẹ̀rẹ̀ sí máa fáká kúrò níbìkan síbìkan mọ́ kó lè strong be that. tọ́lá bá lẹ́kìn yẹn jẹ́ ọmọ òwò kan láyé kò pé èèyàn wá wà lóró àbúwá inferior sáwọn tí bàbá ìyá tọ́ pé ẹ̀yìn fat nínú ọ̀pọ̀lọpọ̀ ìtàn àwọn ẹni ńlá inú ẹ̀sìn inú ayé ni ẹ wá lọ in every hundred ẹni eh, ńlá seventy percent ni bàbá ò sí pẹ̀lú tó àti àwọn tá a fẹ́ kọ́ nínú yóò sallallahu alayhi wa sallam nínú ìjọ́mọ̀ òògùn kan òjíṣẹ́ ọlọ́run wọ́n làálẹ̀ fi yóò ti ní hí ó sì wà lílẹ̀ àìjá kí gbogbo àwọn akáwà náà ń jọ́mọ̀ òògùn kan bí wọ́n lọ́wọ́lọ́wọ́ amáyédù àgbàlagbà ó lè jọ́mọ̀ òògùn kan o wọ́n tí bàbá rẹ̀ ti kú tọ́ ti dàgbàlagbà ọ̀ ń sọ òògùn náà ẹni tí wọ́n ń pè lọ́mọ̀ òògùn ni màmá àtàwárí bá kú fún nígbà tí í ṣe ń bẹ ní kéékèèké bí ìyá bá kú fún ìyàgbé sọmọ òrùka náà àní pè lọmọ òrùka nínú wípé bàbá sì lè dúró fún gbẹ̀m tí bàbá bá ti kú fún òun ni ẹni tá a pè lọmọ òrùka. làfáàfin nílé ìṣẹ̀lẹ̀ yẹtí ìmọ̀lẹ́dí kọ̀dìmọ́tà wà rídùú hù kì í sọmọ òrùka lẹ́ni tí bàbá ò sí fún tòkọ́ náà ìdáhùn yẹn máa ń gbà pé ń jẹ́ ọmọ òun kàkílẹ̀ tẹ́lẹ̀ nù so òjíṣẹ́ ọlọ́run wá ń sẹ̀mí ọmọ òrukàn láti kò sí bàbá ìyá kú kékeré bàbá bàbá náà kú wọ́n tún lọ gbé sọ́dọ̀ àbúrò bàbá tí tẹ́ńdẹ́ǹsì kò náà má tìrìtẹ́ wà wọ́lọ́run máa máa ní kígbésí ayé ànábì yìí bẹ́ẹ̀ kó lè jẹ́ dárùsùn lìkúlì àìtàmì fi kúlì zamani wa makan kó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ọ̀wọ́ náà tọ́ òbí pé kékeré mà ní mí bàbá mi ò mà sí alábìnrin náà sáà jùwọ́ lọ pé ọlọ́run fi máa ń fìyà jẹ̀yàn ni sọ́dọ̀ wọn fìyà ìgbàlábìnrin ká lè kọ́ ẹ̀kọ́ wípé lè yá àrè fún ẹnà lè yóò ti mà lè ṣà ní kùmà ìjọmọ̀ òru kì í ṣe wàhálà kì í ṣe problem in fact ìjọmọ̀ òru kan lè jẹ́ very high opportunity opportunity kíyàn ráyé gbé jẹni tí ó ní méjèèjì lọ tọ́bájọ́ ọmọ ìwọ̀gàn wọn lè màtìjẹ good matricin dán màtìjẹ wọ́n fi ń fún wọn lágbára ni ìjọba ọmọ ìwọ̀gàn níwáyé sìn òjò ń jaró òtítọ̀sán ẹ̀ka ló ń jilálẹ̀ kùsùlùmẹ́mù kó lè lágbára ni àwọn tí ń jẹ́ pé òun pọ́blẹ́mù fáwọn lábá sì lábá sì fún wọn tó kí wọ́n gba àwọn nǹkan tí bàbá ò ní fẹ́ kọ́ máa ń jìyà èyí ò ó máa wá lọ sí kẹ́ torí ẹ̀ ni ní irú ohun tó ṣẹlẹ̀ fòdìṣẹ Ọlọ́run yẹn ẹ̀kọ́ ni fún gbogbo ẹni tó bá ní yútùm tó pé láyẹjìbò àyàn kọrọ dàbí sọ̀rọ̀ síbi hi anbologi asimel maroti ìdájí wa ọfàn kò túmọ̀ pọ̀ ò lè gbogbo ayé lọ́la ọfàn kan ti ń jẹ́ Muhammad ó darí ayé gbogbo tíyàn fi ń darí ayé so eléyìí kọ́ òní lórí ìjọmọ̀rọ̀kùn ojúṣe ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run orí rẹ̀ láti ti dákẹ́ lónìí náà tí a tún máa tẹ̀síwájú lọ́la láwọn àlámàrí àtàwọn àyèmí tá a fẹ́ ká kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ nínú ògbésàrí ojúṣe ọlọ́run bá àlèkè ọlá sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ilayk